sẹ́ni tó lè fún wa lómìnira kò má sẹ́ni náà ta máa dogun máa dọ́gbọ́n fún yín ìlérí asọ́lájẹ́ ìjọba òmìnira ṣàlàfẹ́ o bàbá ìjọba òmìnira láfẹ́ o bàbá. bàbá ìwọ nìkan ló lè fún wa níjọba òmìnira ní ìpínlẹ̀. bàbá dákun o wọ́n fún wa ní ẹ̀mí ìfẹ́ òdodo ibi ìfẹ́ bá wà ibẹ̀ wa má dòmìnira mọ́ wa lọ́wọ́ kí òmìnira wa má dòmìnira mọ́ wa lọ́wọ́ wọ́n fún wa ní ẹ̀mí ìfẹ́ òdodo. ìjọba òmìnira ìjọba òmìnira eh. ìjọba. ìlú tí ọlọ́run pètè fún nítorí pé kò fẹ́ ìnira kankan fáwọn tó wà níbẹ̀ àtàlejò àti onílé ah, ìlú òmìnira mélòó la fẹ́ kà nínú oríṣiríṣi àdúgbò tó wà nínú ẹ̀. ṣé pọ́tà ni àbí ìjọsìn àbí kété àbí aromisa àbí àtẹwọgbẹja àbí àbújá. bàbá ọba ìwọ nìkan ló lè fún wa níjọba òmìnira ní ìjọba òmìnira ìjọba òmìnira láfẹ́ o bàbá òmìnira ìjọba òmìnira ìjọba òmìnira. àbùdá yẹn wá níbi tí àwọn baálẹ̀ baálẹ̀ wa máa ń fẹ́ràn láti jókòó sí nítorí pé àbùdá yẹn ló dáa jù ní gbogbo ilẹ̀ ilẹ̀ nítorí ìtọ́jú ara wọn. ìjọba òmìnira láfẹ́ o. Elédùmarè ìjọba òmìnira ìjọba rẹ ìjọba òmìnira bàbá ìjọba òmìnira la fẹ́ o òun la fẹ́ o ìlú òmìnira o tí gbogbo wa ní tí gbogbo wa ní ó má gbọ́dọ̀ bàjẹ́ ó má gbọ́dọ̀ bàjẹ́ tá ìlú òmìnira yìí ó ti gbogbo wa ní gbogbo wa mà ní. kò má gbọ́dọ̀ bàjẹ́ o tá a bá fọwọ́sowọ́pọ̀ ní tá a bá lè fọwọ́sowọ́pọ̀ tá a bá gbé e lárugẹ kò lè bàjẹ́ o láéláé. igi tó wọ́rùn gbìn ní kò ní rírọ̀ tá a bá lè fọwọ́sowọ́pọ̀ dáadáa ibi gíga là ń lọ nínú ìjọba òmìnira ìjọba òmìnira. ẹ mọ iṣu bẹ́ẹ̀ àdarúgbó sí mo mọ orúre láyé mi o. wọ́n ní mo fi kìhàn kadà àti kákànrin gbà lọ ọkùnrin ọlára dì rárá. mo lò mú ìrọ́pò lu ẹ̀ bá. mo lò mú ìrọ́pò rẹ. ojú ọkọ ìyàwó kan ikú pé pọ́n lásán ni àpọ́nlé ẹ̀yọ̀ bá dìyẹ sun. bó ti wí náà ló ti wí ni òun kì mọ́ mọ̀ ni wípé olùkéde láti àlà láti àlù ẹ̀sùn kàṣẹlẹ̀. ẹ ẹ ẹ ẹ máa lè lúra lé kọjá ìlò ìjọba tíátíá ìjọba tíátíá àbújọba tíátíá òwúrọ̀ làbáyọ̀ dìkété rẹ̀ òràkàtà dìkété rẹ̀ bá ká olùkùnrin mú ìrọ́pò lọ ẹni òwúrú rẹ̀ bá wọ̀nyọ̀mọ́ lòún ìrọ́pò rẹ̀. ìjọba òmìnira làfẹ́ o. bàbá dákun o wọ́n fún wa ní ẹ̀mí ìfẹ́ òdodo ibi ìfẹ́ bá wà òmìnira wa má dòmìnira mọ́ wa lọ́wọ́ kí òmìnira wa má dòmìnira mọ́ wa lọ́wọ́. wọ́n fún wa ní ẹ̀mí ìfẹ́ òdodo. wa ní tí gbogbo wa ní ó máa gbọ́dọ̀ bàjẹ́ ó máa gbọ́dọ̀ bàjẹ́ tá a bá fọwọ́sowọ́pọ̀ ìlú òmìnira yìí ó ti gbogbo wa ní tí gbogbo wa máa ní ó máa gbọ́dọ̀ bàjẹ́ ó tá a bá fọwọ́sowọ́pọ̀ tá a bá lè fọwọ́sowọ́pọ̀ tá a bá gbé lárugẹ kò lè bàjẹ́ ó láéláé igi tó wọ́rùn gbìn ní kò ní ìjọba òmìnira tá a bá lè fọwọ́sowọ́pọ̀ dáadáa. àwọn ènìyàn ni o. bàbá o àrẹ̀mú kan ìlú òmìnira kan ni bàbá òwò bàbá yétúndé ọmọ onílòwù tí wọn máa fowó ṣeré bàbá mo rí ẹ mo da gàrí ah. mo rí ẹ mo smile bàbá òwò. bàbá jọ o. o sàn ah. rí ah. o sàn rí bàbá o. tẹ̀mí wọlé kó kọjá. ẹ wo nìyàn rẹ bá fífẹ́ wọlé ẹ̀yà ẹ̀. <laughs> ẹ̀gbọ́n àròmísà ni mo wà o àròmísà ni mo wà o àròmísà ni mo wà o àròmísà ni mo wà o bẹ́ẹ̀ wá mi dáàbùdá bẹ́ẹ̀ bá mi lé àròmísà ni mo wà o. sọ àlè sọ àlè bàbá àgbàlagbà. Ah, àrẹ̀mú tó rẹ̀mú fi rọmọ lẹ́kún ọlọ́gbọ́n lẹ́nu bíi ti sọlọ́mọ́nù ẹ́ bàbá àgbàlagbà ó ló fọ̀pá náà yan ah, ah. ọgbọ́n ọlọ́gbọ́n fi nà ni bàbá kò sẹ́ni tó lè jẹ̀gbà ti tásílẹ̀ mẹ́fà ah! kò ní tọ̀hún tó rí iná mọ́ bàbá àgbàlagbà àwọn tó ṣe ibi rábò lọ́jọ́ kìíní àná wọ́n ti wà ní mọ́ṣúárì bàbá àgbàlagbà stay blessed stay cool. ẹ̀ẹ́ ọmọ máa gbẹ́ tó fi bàbá ni bàbá yẹn tún dé bàbá yìí ẹ̀ pọ̀ bàbá fẹ́mi ẹ̀ balẹ̀ o téèyàn kan bá fẹ́ ṣe yàmàyàmà tó fẹ́ lórí àwọn yìí. Eh. bàbá tú ẹlẹ́dẹ̀ sílẹ̀ jẹ́ kí jìgá jẹ gbogbo wọn pa bàbá. bàbá o. kí jìgá jẹ wọn. Ah, wo mẹ́bìnú mọ̀ lọ́fọ́ sí níbẹ̀ ó yà ìdí lẹ̀ àrùn sáà ni mo wà ìdí lẹ̀ mẹ́bìnú. mọ̀ lọ́fọ́ nìyàn níbẹ̀ mọ̀ lọ́fọ́ nìyàn níbẹ̀ ẹ wo ẹ nìyàn oníyan díẹ̀ ní ẹ̀rọ àwọ̀ kí n sọ wọ oníyan díẹ̀ ní ẹ̀fọ́ ṣé ẹja ńkọ. bàbá àgbàlagbà lakọ ó wà nù. ẹja èlùbù lakọ ẹ pàdìpà ẹwà nílò ẹ. àròmísà ni mo wà o àròmísà ni mo wà o àròmísà ni mo wà o àròmísà ni mo wà o bẹ́ẹ̀ bá wà mí dàbùdà bẹ́ẹ̀ bá mi lé àròmísà ni mo wà o. bàbá jọ ilẹ̀ bàbá jọ kúrò tani lè ilẹ̀ kílẹ̀ bẹ fún bàbá àgbàlagbà. ọ̀pọ̀ ń pọ̀ ń pọ̀ ń o ti jẹja lónìbù o ọ̀pọ̀ ọ̀nàyàwó ààrẹ ọ̀pọ̀ ń pọ̀ ń pọ̀ ń pọ̀ ń pọ̀ ń pọ̀mùpọ̀mù kó gbaniyanmu onítọ̀hún ti kú pọ̀mùpọ̀mù pọ̀mùpọ̀mù thirty five ọ̀pọ̀mupọ̀mù ee paripa olùṣọ́ olùṣọ́ adena bẹ̀rẹ̀ jáde. ọ̀nkó ẹja ìlú ẹ̀kúnrin náà ẹja ìlú. <laughs> kó ni. ọjọ́ mẹ́ta sá. àwa máa rí yẹn. ẹ̀yin ni aríwúrẹ́ yìí. ẹ mẹ́rin ọlọ́run. <laughs> ẹ̀yin tó yẹ pé tí gbogbo ilẹ̀ haúsá bá rí wọ́n máa ń wárìrì fún yín ni. ìyá. kódà gan lẹ̀ ibo wọ́n máa ń wárìrì fún yín ni. àgàgà nílẹ̀ yorùbá tíátíá. Ah. ah ẹ pẹ̀lẹ́ sá. àwa rí yẹn jàre òṣè jàre ẹ kú ilẹ̀ yìí. bó o ní kan ẹ pẹ̀lẹ́ ẹja fúrafúra ẹ. ẹ bàbá. ẹja rè nubu. Ah, ẹ pẹ̀lẹ́. ẹ a sì ṣe ẹgbẹ̀rún gbé. sọ. ẹ wọlé lájókòó de wọn nu mọ́tò. ọ̀rẹ́ sọ. ẹ ẹ ṣe jáde. ìjọba òmìnira ìjọba òmìnira. ṣàlàfẹ́ o bàbá kò sẹ́ni tó lè fún wa lómìnira kò má sẹ́ni náà tó lè fún wa ní òmìnira tá a fẹ́ o kò má sẹ́ni náà tó lè fún wa lómìnira bí kò sọ lọ́rùn òmìnira máa dogun máa dọgbọ̀n fún yín ìlérí asọ́lájẹ́ ìjọba òmìnira ṣàlàfẹ́ o bàbá ìjọba òmìnira la fẹ́ o bàbá. bàbá ìwọ nìkan ló lè fún wa níjọba òmìnira ní ìpínlẹ̀. Ah, Dèjì nìyẹn eh, personal assistance mi ni kọmíṣánná lọ́la nìyẹn. ẹ̀ẹ́ ìyá ìyá ẹ̀rọ̀sà. tẹ́màdé o tẹ́màdé ẹja ènúbú o ẹja rè o ẹ kú tọ́jú. ẹ̀rọ̀sà ẹ jẹ́ kí n gẹ̀ẹ́tì kan tí màá fi ṣe yín lálejò sọ. rárá o mo máa wà ókè. Ah, rárá mo máa ah, tọ́jú eh, bàbá. ẹ rí ẹ màdé ẹ rọ lọ́run ara mi dẹ́bu mọ́ṣọ́. ẹ mọ̀ pé kò sí bí mọ́tò ṣe máa rìn tí ò ní ní táyà ẹ àwọn táyà tiwa nìyẹn. Ah, kọmíṣánná rẹ yẹn ah. ẹ ṣáà máa ṣe dáadáa. ẹ báwo dẹ nígbà tẹ dé aromisa gbogbo àwọn ọ̀nà yẹn. ọ aromisa dáa ẹ má jẹ ká pò náà wọn bẹ́ẹ̀ sì mú wọn ṣáà mú wa jù sọ fún ẹ èsì ọ̀nà ààrẹ yẹn. àà ah, èèyàn. Ah, ah, madam ẹ bá ti pè mí. èmi ni myself dẹ́ẹ̀dì fún ara mi <laughs> ẹ jẹ́ n bá yín ṣe. Ah, ẹ má yìí ṣe ẹ má yìí ṣe máa ṣe ẹ má ṣe fúnra mi ṣe ẹ máa dé ẹwé ẹjà rẹ ẹ máa dé o mm. ṣe ẹ máa dé ẹja lónìí bú nígbà tẹ́ ń bọ̀ báwo dẹ̀lẹ́ ṣe rí gbogbo àwọn ọ̀nà arómisá yẹn sí. bàjẹ́ ẹja gbìyànjú hmm. náà rẹ̀ hmm. ká tó dúpẹ́ náà ọlọ́run tó sọ fáyé mọ́ oye bóró bóró bóró bóró wájú àmúná ju ilé ìsìnkọ́tò. Hmm. iṣẹ́ extend of local government lẹ rí yẹn òun lẹ́yìn náà ti rí yẹn nígbà tá a extend ẹ̀ ó fẹ́ tó ti yé yín. èèyàn. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn dẹ̀ ti fojú rí nísìn bẹ́ẹ̀ ni ẹ̀yin Dèjì jọ bá mi open entrance door yìí lẹ̀ sí gbanya o. ọ ok sir. <laughs> ẹ pẹ̀lẹ́ kúrin náà. ẹ kú jòkó sir. ẹ ẹ járe inúbu. bàbá. ọ̀rọ̀ kan yé mi o orúmù mi náà sọ fún ọkàn tilẹ̀ kò lẹ̀ gbayawu. Ah, náà mi ìsọpọ̀rọ̀ mú yín kẹ́ ẹ ṣe mọ̀ pé téèyàn bá ń báyàwó ọ̀rẹ́ èèyàn tó rẹwà sọ̀rọ̀ nínú yàrá èèyàn láti ṣílẹ̀kùn bẹ̀yẹn lẹ́ni tó ti yé yín bẹ̀yẹn ó máa káwọn èèyàn má báyàn rò sí nǹkan míì táwọn ẹgbẹ́ ọ̀rẹ́dẹgbẹ́ tán bá ń bọ̀ tí wọ́n bá lẹ́kùn yẹn títì ó máa dàbí ìgbà tí mi fẹ́ gbàbọ̀dé fún wọn àmọ́ tán bá bá ní ṣíṣí ọkàn wọn á lè balẹ̀ sókè tí eyín bẹ́ẹ̀ yẹn bàbá. ẹja ẹja ẹja rè nubu dédọrọ rò sọdídì náà rè yé mi ṣé òrí ẹ di ẹ rèmíkẹ ṣé ò sí o ṣé ò sí o òye mi òun rè mú àgùntàn tèmi rè mí sọfọ nǹkan ń bẹ nǹkan ń bẹ ṣé o mọ sọfọ sára àkọ́kọ́ lò láti lóyún tán òun ẹ rí sí ni o ok ẹ ń bàbá kí wá ní ẹgbẹ́ ọ̀rẹ́ dẹgbẹ́ lè ṣe fún yín gan-an. ṣé o rí ẹja àkọ́kọ́ níbẹ̀ ni sọ̀fọ̀ gẹ́gẹ́ bí dédé ènìyàn ṣe bọ́ sọ̀fọ̀ ẹ̀ àgbálẹ̀ òmìnira sáàrìm lónà ọ̀wọ́ ìnìpẹ́ tán mo wá ó sọ̀fọ̀ yẹ ká mọ̀ sọ̀fọ̀ àwọn rèékù ńlẹ̀ láti lè tún lọ sí ẹlẹ́lẹ́ẹ̀kejì kí n ṣe kiri kí n tún ibẹ̀ ṣe dédé ní rèé dẹ́mọ̀ sọ́fọ́ irun orí bó ṣe pọ̀ tó nára obìnrin lẹ́yìn Ghana weaving yéèsì obìnrin tún lè tù rí irun obìnrin. kò sí yàtọ̀ sí tibẹ̀. ẹ ẹ kẹ́hìn wa lè bá mi bá àwọn ọmọ olórí ẹgbẹ́ ẹ ọ̀rẹ́dẹ́gbẹ́ sọ̀rọ̀ sọ́fọ́ ẹjọ́ ránṣẹ́ náà kọ̀ọ̀kan ẹ̀ rè jẹ́ sọ́fọ́ àwọn rè jẹ́ elédè mi wọ́n nà ká sí mi ìyẹn jẹ́ òun rè dùn mí káàtẹ́ tó dúpẹ́ náwó ọlọ́run lọ́dọ̀ọ̀run ẹlẹ́rìí wọ́n fi wọ́n fa ènìyàn lẹ́rìí jẹ́ sọ́fọ́ ọba lẹ́rìí jẹ́ sọ́fọ́ ó jẹ́ onípò àgbà mẹ́fà lẹ́ ẹ jẹ́ ká máa dúpẹ́ lápá yẹn ṣùgbọ́n ẹ bá mi sọ wọn kọ́ ọ máa tẹ̀ka nẹ́nẹ́ kejì ẹ̀jẹ̀ kọ́ máa tẹ̀ka sọ́dọ̀ ọ̀hún rè jẹ́ àdúgbò olórí àdúgbò kọ́ máa tẹ̀ka ṣùgbọ́n lọ́dọ̀ tọ̀dọ̀ ẹni ra àjẹ́ àwa la gbà ẹ̀jẹ̀ kan tọ̀ka mi kan tẹ̀ka mi kan jẹ́ ká mọ̀ sọ fọ ẹ̀hẹ̀n àwa dé o. dáàdì èèyà gbogbo ọ̀rọ̀ yín dẹ̀ ló ti yé mi mi ti mọ̀ pé ọjọ́ èní dẹ̀ máa wáyé mo ti mọ̀ pé Sakiru àti Sangolade máa pàdé ń àgbòǹjọ́ kan mo mọ̀ pé Sakiru dẹ̀ máa wá àwa rẹ̀ ràn léyà Ṣàngóládé náà dẹ̀ máa wá àwa ara àgbò tá a fi bọ́ Ṣàngó so ti eyín sẹ́rí ìtẹ́báwá yẹn kò dẹ̀ lè pọ́síbù. gbogbo ìka tí ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ bá máa tẹ̀ wọ́n máa tẹ̀ sínú ẹgbẹ́ wa ni in that ẹ lè máa lọ kò sọ́nà ń bẹ̀. jọ jọ jọ ẹja èmi ò sọ ọmọkùnrin jáde nínú ilé rẹ o. àìdí oníkòyí èdè lọ́wọ́ mo fi ti wájú gbọ́ta. bàbá tí oníkòyí bá dánrú ẹ̀ wò ní rag ó máa jẹ bíbọ ni. Ah, èmi àfọkèdè pé ó bá rẹ̀ pípé kọrí. what ẹ ń pa ọ̀fọ̀ ní arómisá tẹ bá ṣe tán ẹjọ́ bá mi tilẹ̀kùn yẹn jọ̀ọ́ bá mi lé wọn síta. kọmísánná kọmísánná èmi. ẹ ní sùúrù sá ẹ ní láti bínú ẹ wẹ sá èmi máa tọ́ láti bá yín bá wọn sọ̀rọ̀ ok i mean kí ló ṣe bàbá ẹ̀ oníkòyí kò rẹ̀ ń tí gan bọ̀ ṣé kò yẹ kó mọ̀ pé bàbá àgbàlagbà ẹja wà ṣé kò yẹ kó mọ̀ pé ti bójú ẹ̀jẹ̀ ni ẹ ti wá mọ nǹkan tó dè mí jù yé ló lọ rèézi bọ́ọ̀lù orí mi ọmọ kálọ̀ ọmọ ìyá mi ni màá bójú ẹ̀jẹ̀ ni. ẹ wo ẹ̀yin boys àpọ́nlé tá a fún bàbá yẹn gan ti pọ̀ jù ṣáwa arún ìyá ẹ ni owó ẹja làwa dìbò fún ẹ̀yin boys ẹ parẹ́ ẹ fi fún bàbá yẹn àwọn ọmọ bọ́ọ̀sì yìí dà dà ọmọ àwàrà ẹ wo Déjì o láti coordinate gbogbo àwọn boys yẹn sórí gbogbo ẹsẹ̀ bàbá yẹn mi fẹ́ kẹ́ fọ́ dànù fún mi so ti get má so yẹ ẹ má sleep ẹ fọ́ ẹsẹ̀ dànù stupid man stupid ó kú nínú ọkọ mi. Oscar papa. Aji, ají bígì evalid ga ẹ máa bọ̀. yóò ti wà lẹ̀ bàbá fáìlì fáìlì bá àgbàlagbà ọba lọ́la fáìlì àwẹsẹ kọmíṣánná ọdẹ wà bẹ lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ ọmọ lòkù. ẹ ẹ mọ kankan ẹ take easy nsìn ẹ má figure brain mi torí pé kò ṣeré bàbá pàṣẹ láti inú ilé nsìn pé àwọn ará ibi tó wá yẹn pé kẹ ṣe kí ni kẹ gbómi sìn kẹ flush ẹsẹ̀ wọn dànù ẹ̀hẹ́ eh, àfẹ́ eh, oh, wọn bí la sọ yẹn àbáwọn tọ̀hún ṣe kọ́hún tọ̀hún ṣe kíni kàn fi wá sílẹ̀ ẹni kọ́kọ́ sọ kọ́lẹ́ kan eh. kí lẹ sọ. mo ní àwọn tí kọmíṣánná ọba lọ́la. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá ọ̀dà ah. ah, ṣẹfẹ́ gbọ́ tèmi. ṣẹ́rí mi Dèjì ọmọ Àkàndé tí n bá ti di kọmíṣánná yẹn ń oh, máa dùn inú gan-an oh, ẹgbà kẹ́ bá wọn pé ń máa dùn inú ẹ ṣe bó ṣe wù yín ọlọ́run. ọlásùnkànmí ló ní gbogbo ẹsẹ̀ tí ó da ẹgbà dànù omi o omi o omi o omi o omi o ṣe ẹ̀dá ṣe ẹ̀dá mátò mátò mátò mátò ó dà. ìjọba ọ̀la ni ẹ̀dá ló gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ìjọba mi kò sẹ́ni tó lè fún wa lómìnira kò má sẹ́ni tó lè fún wa lómìnira tá a fọ́ kò má sẹ́ni tó lè fún wa lómìnira bí kò sọ lọ́rùn lómìnira máa dogun máa dàgbà fún orílẹ̀-èdè rẹ̀ sọ́lájẹ́ ìjọba òmìnira ṣọ́nà fẹ́ ọ́ bàbá ìjọba òmìnira láfẹ́ ọ̀rọ̀ bàbá àbúdá ìwọ nìkan ló lè fún wa níjọba òmìnira níjọba òmìnira ìjọba òmìnira òmìnira òmìnira ìjọba òmìnira ìjọba òmìnira òmìnira dákun wá fún mi. àrẹ̀mú. Aremu rules Aremu Obasanjo wins election Aremu remains baale of Ominira for another year Aremu Obasanjo wins election Aremu remains baale of Ominira for another year Aremu rules Aremu Obasanjo wins election Aremu remains baale of Ominira for another year. Aremu rules ẹgbà yí ẹgbẹ́ yẹ̀wò àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọlọ́nba àdóòlà ẹ̀mí rẹ̀ àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọlọ́nba àdóòlà ẹ̀mí rẹ̀ àrùn tí ò gbóògùn ọlọ́mọdé ó ṣe wá àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọlọ́nba àdóòlà ẹ̀mí rẹ̀ àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọ́lọ́mbà dóòlà ẹ̀mí rẹ̀ àrùn tí ò ni o ọlọ́mọdé ó ṣe wá àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọ́lọ́mbà dóòlà ẹ̀mí rẹ̀ àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira kọ́lọ́mbà dóòlà ẹ̀mí rẹ̀ àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira ó dẹ̀ ń fún ní problem àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira ọlọ́run bá a dóòlà ẹ̀mí rẹ̀ àrùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira ọlọ́run bá a dóòlà ẹ̀mí rẹ̀ àrùn tí ó gbóògùn. bọ́sẹ̀ o ò rí nǹkan tí mo rí ni ah. Ah, ah. o gbọ́ nǹkan tí bàbá fẹ́ńdọ̀ yìí ń sọ kiri ni. mo ń gbọ́ ó máa ga o wọ́n lárùn jẹjẹrẹ ń ṣe baálẹ̀ òmìnira. àrùn jẹjẹrẹ ń ṣe wọ́n ẹ̀yìn kí gbogbo wọn ṣe nǹkan tó máa ṣe kó sọra lọ síbi tó máa lọ. Ah, ah, ah, ní sùúrù sórí máa yìí máa tá à ń sọ̀rọ̀ èèyàn gidi ni o torí máa yìí láti ìgbà tó ti dórí oyè lára ti tù wá o jẹ́ ká fìbì kan wò ṣé wọ́n gbọ́ wípé tí nǹkan bá ń wọ́n nílùú yìí ó máa ń wálẹ̀ rí. níbo ló ti fẹ́ wálẹ̀ wálẹ̀ rí ó tún máa lọ sókè sí ni. àdàfù láíláí. bọ̀kú wa wo máa yìí lásìkò máa yìí gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo nǹkan wálẹ̀ wo tó owó epo owó epo wa ṣáà tún fi kún wọ́n wọn máa fi kún wọn lòótọ́. èèyàn gidi gidi gan ni máa yọ kọ́ ló ń jọ torí ọlọ́run kó bá mi lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ o torí èèyàn gidi láwùjọ irú èèyàn báyìí ò gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ o. òótọ́ ni mo rí sì sí nǹkan tó sọ because kíní iyì èmi náà ń wò ó bẹ́ẹ̀ tó kọ̀ yẹ pé àwọn onírọ́ wọ́n ti bà èèyàn gidi jẹ́ náà ni òun nìkan lólórí tó lè sọ pé iye báyìí ló wà lákàntì òun tíyàn dẹ̀ débẹ̀ tíyàn bà bẹ́ẹ̀ hmm, abẹ́ ọlọ́run náà bá a tí bá ti ń dé ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀fì sunday ní ìsìn máa ma fọ̀rọ̀ ẹ̀tọ́ lọ́run létí máa ma fún gbọ́n pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa lórúkọ ẹ̀ kọ́ máa jọ kí máa má kú o torí èèyàn gidi ni o ọlọ́run jọ o kó wá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ o. ọlọ́run àbá fún lálàáfíà ọlọ́run àti àwọ̀ lánú kan tó ń lò pẹ̀lú wa àrẹ ayé alágbára. ẹ kalẹ́ o ẹ sì kú dédé ìwòyí èyí ni ìròyìn tó wá sí etí ìgbọ́ yín omidan kíkẹ́ lọmọ Usman ní orúkọ mi ẹ tẹ́tí balẹ̀ kẹ́gbọ́ mi ká lẹ́yìn tí ọ̀gbẹ́ni John parí sáà baálẹ̀ òmìnira tó ṣaláìsí ní ọjọ́sí àwọn ará ìlú òmìnira ti nàka máa ṣẹ́yìn sòsì nítorí òun ló jáwé olúborí èyí túmọ̀ sí pé John yóò ṣe baálẹ̀ òmìnira fún sáà míì wọ̀nyí ni àwọn tó jáwé olúborí gẹ́gẹ́ bí aṣojú ti àdúgbò kọ̀ọ̀kan ní Aromisa Babájídé tí Ẹjalónibúfà sílẹ̀ ni ó borí ní àdúgbò ọlọ́yọ̀ọ́ síkírù àsìyànbí òun ló jáwé olúborí ní orí òkúta ọ̀gbẹ́ni gbémisókè daniel ni ó ṣe olúborí ní báyìí ní abala eré ìdárayá àwọn ọmọ ìlú òmìnira tí wọ́n lọ ṣe aṣojú ìlú òmìnira ní ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti gbogbo àgbáyé wọ́n ti perégedé sí abala kejì ní èyí tí gbogbo ọmọ ìlú òmìnira ò fọkàn sí. wàyí baálẹ̀ ìlú òmìnira ti kan sára sí akọ́nimọ̀ọ́gbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Steve Shikem pẹ̀lú àfikún àti àjẹmọ́nú owó fún iṣẹ́ takuntakun tí àwọn ikọ̀ náà ṣe. ìròyìn àṣálẹ́ yìí kò jù báyìí lọ kíkẹ́ lọmọ usman ní orúkọ mi. ṣe jọni. ìyálú kìkìkì. ẹ na you o a for do now na you. Eh, jọni I am going to the widowers meeting issue ikú commission sùn so ni mo ní kí n dágbére go you know now. But <coughs> patient, hmm? patient. If we get to that place, hmm. please don't talk too much. Oh, uh oh, ah, ah. I'm saying sorrow. Why won't I be let up now? Hmm. It's not. It's the word of ìyàwó baálé. The world wants to hear. Hmm. Hear. I see. Oh. I see. You are my baby. Yeah, that's my baby. We are the best couple on earth. But be patient when you get to that place. Okay? Oh, Guru. yes. Eh. Patient baby. You say, yeah, yeah. Patient baby. Yeah, yeah. And then you do eh, it. Yeah, yeah, yeah. Okay, mommy. <laughs> Eh. Oh, I shy. I shy. Ah, yes, shy. But that's why you don't close, you don't close your face. Bàbá Jídé, ṣé kìí ṣe kó fẹ́ máa dọwọ́ rú fún mi ṣá? Kí làdá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o? Àkùkọ ló kọ́ perun dájí kí làdá ní o tó perun? Àbó ti gbàgbé pé èmi ni mi fi ẹ́ ṣe olórí aromisa ni. ọ̀rọ̀ yóò yé mi sá Dèjì àbúrò wọ ni. ẹ ọ jocelyn sá ọ̀rọ̀ tí bàbá ń sọ ọ̀rọ̀ wọn yé wọn. ó wá sọ pé ọ̀rọ̀ tèmi ń sọ òye ẹ mò ń pàṣẹ ọmọ nìyẹn o ìwọ jáwúsá ẹ mò ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ o tún ń béèrè lọ́wọ́ Dèjì ẹ. ọ̀rọ̀ yín ti yé mi sí i mi ò lè dọwọ́ rú fún yín ọ̀rọ̀ sì wá bí tá a sọ sí ẹ wo a kò ọgbọ́n ni kí a bá lè fajú àwọn aráàlú mọ́ra káwọn tó nà ká fún wa má bàa jẹ ká. jẹ́ kí wọ́n jẹ ká àwọn tí wọ́n jẹ ká náà ni wọ́n padà jọkà bí àṣàrọ̀ ọ̀yọ́ téèyàn bá fẹ́ fún ọmọdé lóúnjẹ o gbọ́dọ̀ fi ẹgbàṣẹ́gbẹ́ kan torí àwọn tó máa stọ́bọ̀ wà nù wọn tó bá ti ń fún nǹkan tó fẹ́ ṣagídí kó bo lẹ́gba ẹ ṣé torí pé o fẹ́ máa náìsí àwọn ará àdúgbò ló fẹ́ fà kó máa tẹ ojú èmi mọ́lẹ̀. ẹ bàbá bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀sìn ó ti yé mi ẹ mọ̀ pé ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ èmi náà máa ṣàtúnṣe bẹ́ẹ̀ ṣe pè mí gan ó bọ́ sí pàjáwìrì mò ń sáré bọ̀ ni gbogbo àwọn pákéjì tí mo ní fún yín mi ò lè dúró mu wá so màá ní kí dèjì tẹ̀lé mi lọ sọ́fíìsì nísìnyí kó gbé wá fún yín. níbo ló forúkọ sí tẹ́lẹ̀ be a good boy bí mo ṣe mọ̀ ẹ́ tẹ́lẹ̀ kọ́ yìí má jẹ́ káwọn èèyàn kọ ẹ sí mi o mo burú gan màá fi ẹ́ lánú ni nǹkan tí mo ṣe lẹ́ni wọ́n ń jẹ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn arìndín kan wọ́n ní mi ò fi ẹlẹ̀ kí n jẹ òṣìṣẹ́ ṣé onílù máa ń fẹ́ kí lu ẹtú gbọ́dẹ̀jì nǹkan tẹ́mi ṣe lẹ́ni wọ́n jẹ dèjì náà ò gọ bó ṣe wà yẹn tí n bá tì lẹ́yìn tí mo ní kó lọ kò sẹ́ni tí wọ́n máa fún lọ́kọ tí ò ní roko sọ́dọ̀ rẹ̀ tí bá ní kó lọ ẹ̀ máa wọ́n bí àwọn orin kan náà wọ́n ní tẹ́ka fún mi. àrìmé lóyà sá. kó yà àrìmé lóyà don't play on my intelligence you are a good boy lórí mo mọ̀ ẹ́ tẹ́lẹ̀ fọmọ gidi ni ẹ́ good boy ọmọ gidi ni ẹ́ mo mọ̀ pé ò ní fẹ́ tẹ́ <laughs> máa báṣẹ́ ẹ lọ máa báṣẹ́ ẹ lọ Déjì ẹ máa yanjú ara yín. <laughs> your excellence sir kẹ́dẹ̀ máa wò sá o máa ń sọ ọ̀rọ̀ kan lẹ́yìn máa sọ pé too sure ni ìgbà míì gan máa sọ pé too direct ni tó túmọ̀ sí pé ẹ̀ẹ̀mejì lè máa ṣe. ìjì <laughs> àtàwádà ẹ̀. ẹ ṣe ohun kan your excellence ma kí lẹ lè sọ fún wa nípa professor Ṣórẹ̀yìnká. Ṣórẹ̀yìnká. part of jealousy, envy. Are you writing or you you recording? Mm, I'm recording, ma. You write. Write very well. Let my people know. You know the meaning of envy. Yes. Jealousy, jealousness, and put conspiracy too is jealous of me. I won't waste my mouth to talk about people like that. I will never waste my mouth to speak of what people already know. It's no gossip. It's no gossip. People know that when people are jealous of people, jealousness, envy, Events and put the conspiracy again. I cannot be fighting with people like that. I cannot fight. I, as post God has put me, mother of the world, I am the mother of the world. People of like that, we want to do something to make me talk. And as my post, I cannot be talking, waste my mouth to speak about people like that. It's low. When people are low, you don't low with them. cannot talk about people like that. Let my people know, write it very well. It's no gossip. It's just jealousness, envy, conspiracy, abuse, assault. Put everything. They know already. You too know. Like people know that is it. ó dáa náà mà ẹ kí ni àwọn nǹkan tí ẹ ní nínú àjẹ́ndà yín fún àwọn obìnrin. Hmm. obìnrin obìnrin um, woman they are the mother they are what mother like me woman and me i woman woman and me I know what it is. Women are the mother of kids and babies. Boys, man. I know and have, have agenda, plans, both home and abroad. I have for I want to do something to develop them. They are the mother of the children. And the children need their mother to eat. The children need their mother to bath. Woman like me. And their leader. I have plan for them, agenda, home and abroad. And I have plans for them to grow, develop, because I have plan for them and the heights to take care of them. They should have freedom of speech and birth. That's all. ó dáa ẹ ṣe ohun gidi gan n tiẹ̀ dúpẹ́ pé a wá sí ẹnu ọ̀nà yín ẹ ṣí fún wa ẹ gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ tí a bá wá kanlẹ̀kùn níjọ́ mi ṣé ẹ máa tún gbà wá báyẹn. call at it call at it I'm mode of the world I'm mode of the world. wọn jẹ́ ọ̀pá sílé ni. ẹ wo táwo bá ṣe mọ́ ta kó tọ́ bó bá ṣe mọ́ tọ̀ ẹni tó bá mọ̀ ta òun ló mọ̀ jẹ o tí wọ́n bá ń tọ̀ ọjẹ́ mọ̀tàn rẹ̀ tí wọ́n bá ń ga ọjẹ́ mọ̀ garùn wò ẹ̀ ń bá mọ̀ àtàǹgbà mi kọ́ ló mọ̀ ń jẹ àbí ìlú òmìnira wa ẹ̀kọ́ ni. òótọ́ ọ̀rọ̀ ló sọ ọjọ́ yìí gan náà ni ò jẹ́ kí gbogbo olójútu kánà káfíńyàn kan kó jẹ́ pé lómi ni wọ́n tọ́ka sí pé ó gbégbá ẹ wò gbogbo ẹ sún mi jẹ. ẹ ẹ ẹ dúró ná ẹ ẹ rògbòdìyàn táwọn ọmọ ṣàkà ń fà lọ́tún lọ́sì yìí ẹgbọ́n kí la fẹ́ ṣe sí náà. Ah. kí n tiẹ̀ ṣé ó dàdúgbò tiẹ̀ ni ẹ bá àdúgbò àwọn elédè kejì náà ní ń dàrú. àbí àdúgbò àwọn elédè kejì àwọn elédè tiwa tó wà ládùúgbò tí wọ́n ń kọ́ ṣé wọn máa fara gba ni àti pé kí ni nǹkan tí ó fún ẹ ní ìdánilójú pé wàhálà tó ń ṣẹlẹ̀ ní òkè ọ̀fà ń bàdàn ìgbà wọn ò ní padà dóje. ẹ wo òótọ́ ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ tó sọ àdúrà làákùn máa gbà àkúmọ̀ẹ́ni tó ń rán sàkáàtà àwọn ọmọọṣẹ́ níṣẹ́ burúkú tó ń jẹ́. bọ̀dábù rẹ̀ mọ̀ tí wọ́n bẹ ní àdúgbò àmìnà àti ọkú tí wọ́n wà lórí òkúta pẹ̀lú àgbà tó wà nílùú yìí kí ni wọ́n rí nǹkan ṣe sí ni. wọ́n lè rí nǹkan kan ṣe sí àwọn lè rí nǹkan kan ṣe sí ṣòwúrọ̀ àwọn tó dárúkọ yẹn gangan àwọn náà ń tukọ̀ lù yìí àwọn gangan náà mọ bó ṣe ń lọ ṣòdí baálẹ̀ tán fi sórí ibẹ̀ baálẹ̀ gan ọ̀rọ̀ lù yìí òye ó jẹ́jẹ́ àbáyò ẹgbẹ́ta yìí ò tó bá dẹ̀ ta mọ́ kó dìde jáde gbélé gbélé yìí ah, wọ́ kí n tiẹ̀ n kò bá kàn ọ́ nísìnyí o ò ní rọ́wọ́ gbé mọ́ tó ṣẹ̀ṣẹ̀ jẹ. gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí. sí ẹ má jẹ́ ó bàjẹ́ o kó má ṣe dàrú o èrò ọjà olówó ẹ̀yin àgbààgbà ọlọ́lá báwo lẹ ṣe ṣàyè sí o báwo lẹ ṣe lòpọ̀ sí o ó mà dọwọ́ yín o ẹ múra sí i. see. kíkù tá a bá wà ẹ jẹ́ à ń lóore a ó bí wá léèrè bàbá fi ipò náà sílẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ yìí dọ̀wọ́ yín o ẹ múra sí o. Jọ̀ọ̀nù Jọ̀ọ̀nù. dànù bídẹ̀jọ́ torí ọlọ́run kó má sọ ìlú òmìnira di ànùmọ̀ ẹni nara ah, àsìkò balẹ̀ tirẹ̀ èyí ẹ̀ máa fẹ́ léjú kẹ̀dẹ̀kẹ́ ṣe bí èmi náà ṣe balẹ̀ rí a máa balẹ̀ jẹ́ a balẹ̀ jẹ́ rárá ètò báyìí o jọ jẹ́ kí n béèrè question kan náà rẹ̀ ó wà ní pọ́lá wà á jọra ẹnu ojú ìyẹn ti ẹ̀ dùn mí ẹ̀ dùn mí rárá ju ti samson rò kúrò bí tẹni yọ jìgà kúrò nílé ilé ìfowópamọ́ yẹn nílùú òmìnira àwùtán ta láìwí o má sọ̀rọ̀ lọ síwájú o má sọ̀rọ̀ bọ̀ o ń yan aya rẹ̀ náà lè àlè sí mọ̀ nílò òmìnira àyè sí pẹ́ṣẹ́ǹtì àbí èsì kọ́ ọmọ sí pẹ́ṣẹ́ǹtì wo jẹ́ kí n bọ́ ẹ sọ̀rọ̀ tọrọ jọ ohun àlùmọ́ọ́nì rè jẹ́ ti ìlú ọlọ́run fún ẹni yẹn ti lu òmìnira wà gbowó lédèdè náà ní orúkọ wa lọ́gọ́bọ yìí jọ́sùn yẹn bẹ̀rẹ̀ sẹ́ jọ jẹ́ jẹ́ ń bèrè kọ́ṣọ́nù ṣé o fẹ́ jẹ́ kí n sọ ọmọ láìsí pèsè orúkọ rẹ̀ dán àbí kò fẹ́ jẹ́ kí n sọ fún ẹ máa dára ẹni lòmìnira dán wò ó akọ̀kọ̀ náà o aṣárémọ́lé gbó báyìí rèé tewú o àrìnká kó báyìí tọkùn irun irun àìrè máa ń lu ẹtu o àyàdídùn bá àìrè máa ń pa aláàmù àdìmọ́lẹ́ra máa ń dí òkú àdìbà ìrà máa ń dí màálù wò ó tínira tínira bá ìrà máa ń dí gangan o tínira tínira bá ìrì gangan máa ń fọ́hún o abiyamọ́ mi ṣe pé o amọ̀rìm àárọ̀ àárọ̀ mọ́ nítorí sọ fún àwọn alálẹ̀ àti àwọn onílù òmìnira ìdìbò sọ fún òun má jẹ́ kí ọ̀ràn kan àbí òun má jẹ ọ̀rìn mìíràn ṣe ń tìǹì kọ́m sọ fún àwọn má da ìlú òmìnira rú wò ó èpè náà mọ́ déédéé wọn. kíde gan àwọn ọmọ jàgídíjàgan àwọn ọmọ sàkà dídì ni wọn ọgbà ìlúpo ọgbà ìlúpo tí kì bá ń ṣe ọ̀pọ̀ àjàlára rí mi nẹ ṣé bọ̀ sọ fún ọmọ mi Yétúndé àbí kàn ti ń pè ó kú díẹ̀ pa kọ́kọ́ pọ̀jù nù lọ́nà pápápá ṣẹ́kẹ́ iná táyà yẹn wà gbàlù kan èéfín mountain flinting mountain ready wọ́n bẹ̀rẹ̀ sí ní flinting dídán yíyún yíyún yíyún ah, kiri ń ṣe é gan kiri ń ṣe é gan àwọn ọmọ sàkárẹ̀ ìjẹ́sọ́fọ́ ọlọ́run ti fún wọn ní station ìpàtàwọn láti ọ̀run ìwọ̀ wá fún wọn ní opportunity kan wá showcase talent wọn náà rùn kò sọ wọn di frame ftm fame ah, ah, ojoojúmọ́ rí wàhálà ìṣẹ̀lẹ̀ nílùú àbùdá gbogbo àdúgbò pátá àtàwọn elédè kejì o wọn bẹ̀rẹ̀ sí sunkún kọ́ mú omi kọ́ mú sunkún kọ́ mú ẹkún dàbí ice water lójú wọn ah john wo ṣé o rí seventy pages nǹkan kékeré ń ra o ń ra ìrara o torí sọ fún Mohbad SBC kí n ráyè má kọ one hundred and fifty pages o ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ yẹn gangan ṣé o gbọ́ lórí burúkú kò ṣẹ́nu kò ṣẹ́nu pété ẹnu kínní. I'm tired of this thing. You are afraid about it too. No, I, have you heard that some saka do some women shaka shaka? The children are now widows. The children are now widowers. Conspiracy. Conspiracy. Patient. Patient. Dear. Patient. You started again. You started again. Don't worry. I know what to do. I will hire parties as your teacher. Me? Parties? Ẹgbẹ́ go. I be learning parties more of English or you be learning me. Be learning me. Eh, we should be caring about the widowers. Now the children are the widowers. Don't worry, don't worry, don't worry. I know what to do. Huh. Ah. Don't worry, I know what to do. I will hire Wale Shere Yika then. Eh, better. No, you are you are among my mind. You are among my mind because Shere Yika we spoke and spoke. Yes, he spoke. Uh, we spark it together. Mm-hmm. okay. Mm. Okay. Eh, eh, kápá ti gbogbo yóò tì ẹ wá jẹun mm, I tell you the food is ready come eat. Hmm? So you were not going out with how this your dressing kai wọ́n ìgò tí ó ń gbé sojú tó wá tóbi ní gbogbo ojú rẹ̀ bí bàtà gbogbo ṣe kan gbogbo ẹ̀ sọ oúnjẹ ló wá sọ fún mi pé òun ti ṣètò ló múra tó tó báyìí tó bá wà fẹ́ jáde ńkọ́ so if you want to go out now how will you dress kẹ́kẹ́ mọ̀ sọ báyìí sí mi àwa ara wa àbí ara ilé. It's okay. It's okay. It's okay. Sorry. Okay. You know I love you. I'm patient. My baby, look at my face. I'm patient. Okay. Edward. Mr. Edward ọlá atẹ́gùn lẹyẹ ń jẹ lójú ọ̀run ọlá omi lẹja ń jẹ nísàlẹ̀ omi ọlá aroyin báyìí làwa ń jẹ ọgẹt gbogbo iṣẹ́ tẹ́ ṣe yẹn mo ti rí in fact ń gbà good work good work. <laughs> your excellence sir ṣé ẹ kàn lè máa yin àwa bọ̀ ọlọ́run ló yẹ kẹ́ máa gbóríyìn fún torí tọ́lọ́run ò bá fún wa ṣe kò ní ṣeé ṣe. Hmm, bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ hmm, jẹ́ ká fọ̀rọ̀ pátákó lẹ̀ ká sọ̀rọ̀ pàtàkì tó <laughs> mọ̀ pé agreement tó wà láàrin èmi pẹ̀lú yín oúnjẹ ni pé tẹ bá ṣiṣẹ́ tán kẹ́ tó gbowó èló ló parí ẹ̀. yọ ẹsẹ̀ lẹ́sìn ìgbà tá a calculate gbogbo owó tó parí hmm. bridge yẹn gbogbo ẹ lọ sí fifteen billion naira ẹ dẹ̀ mọ̀ pé according to our initial agreement ni pé tá a bá ti parí bridge tán àwọn aráàlú wọn á máa san hundred naira fún like twenty years káà fi recover owó wa ẹ ṣàmù pápọ̀ mi ta wọ́ gbọ́dọ̀ ṣọ́ọ̀tì. Hmm, òótọ́ ló sọ àmọ́ Edward tápọn mi ta ọba sọ̀rọ̀ tẹni tó ní bọ́ọ̀ náà gbúdọ̀ ti. kò yí ẹ o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn nǹkan tí mi ń wo ń sìn ni pé sórí hundred kọ́lẹ̀ sọ pé wọ́n máa san mm, sórí hundred yẹn ẹ yí sí two hundred irú fifteen billion yẹn jẹ́ kan san thirty billion fifty tí yín dúró sẹ́gbẹ́ kan tí bí dẹ̀ dúró ṣé kò yí ẹ ní. yóò ṣe lè ṣe ṣàkóso gbogbo ara yé mi. Edward má sùn you are sleeping mu nǹkan kó lè wà òkè ẹ mu nǹkan zip zip hey, good boy orí ẹ máa pé ń sìn. yes lẹ́sì ó ṣẹ̀ṣẹ̀ yé mi. <laughs> that is my boy. ẹ mọ eh, problem tèmi ni pé ṣé kò ní fa gbọ́nmi sí omi òtó láàrin ẹ̀yin àti àwọn aráàlú aromisa. ṣé nílùú aromisa tí èmi ń kọ̀ǹtró àbí nílùú aromisa àtọ̀dọ̀ ti yín. Ah, ẹ má bínú sá. ìwọ fi yẹn lẹ̀ òun sì fìgbẹ́ lẹ̀ no tí mo bá sọ̀rọ̀ ọba ló ń sọ̀rọ̀ kò sẹ́nibọ́dì tó lè yẹ mí lọ́wọ́ ẹ̀ wò so ti yẹ kò yẹ kí n pè ẹ́ sí mítìn yìí ṣùgbọ́n o mọ̀ tó gún bá jẹ lọ ọgbọ́n máa ń jẹ bọ̀ torí ọjọ́ iwájú tí wọ́n bá máa sọ mí ti gbogbo àwọn ìwé aléwàánu evidence ó ti yé ẹ that is my boy ibi táwa náà ti ń ó ti yé ẹ <laughs> oríṣiríṣi contract ló wà lẹ̀ máa ìwọ rèé ah. wàá jẹun débi pé ikùn ẹ báyìí ni ah, <laughs> má fi blọọkù sísì kó fi wé náà. Eh. Oh, ó different <laughs> that is my boy that is my boy Thank you, sir. every time to buy rẹ́rìn èjì ẹ̀yẹn máa ń smile mi me. Oh, mama, wọ́n you are very good boy drink drink something drink something. <laughs> Adekola. Um, Your Excellency, as mm. I was mm. saying, ṣe rí nǹkan tí Edward ń ṣe ń ṣe yìí. Mm. Edward ń slow iṣẹ́ down despite the fact pé iṣẹ́ ẹ̀ da àwọn cement tó ń lò they are very solid but iṣẹ́ yìí ó yẹ kó ti parí like two months ago. ó slow and nǹkan tó wà ní agreement akọ́lélẹ̀ at all. Babajide. Your Excellency sir. Babajide ó dẹ̀ máa ní sùúrù fún wọn díẹ̀ ìwọ náà rí bí wẹ́dà kẹ̀dẹ̀ ṣe rí kẹ́ ẹ àsìkò rainy season la wà yìí tó ti yẹ ẹ ọkànjọ́ tó náì sí mi ní akíkanjú ọmọ ni ẹ no problem no problem ẹ mrs Ìkọ̀tún. my excellency sir. ẹ kí ló ń ṣẹlẹ̀ ṣe rí ọmọ yìí ọmọ gidi ni sí mi ọlá tèmi dẹ̀ ló ń rò tẹ́ ẹ bá ṣiṣẹ́ yín ó máa gbéṣẹ́ yìí fún àwọn ẹlòmíì ẹ kò kàn lè kọ̀rọ̀ sí mi lẹ́nu ni what is happen. ẹ má bínú sà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àwa náà ti ń àti mójútó kò yẹ kí èmi gan wà níbí báyìí lónìí kò yẹ kí n wà níbi tí Mr. Edward wà tí bá ń ṣe pé gbogbo bí a ṣe wà ní rainy season àbá ti parí ẹ̀ ṣùgbọ́n mo á fi ń da yín lójú wípé two months. no no no no two months is too much but mo six months tàbí fún yín tẹ́lẹ̀ kàtó fún yín two months mi just two weeks your excellency sá ẹjọ́. Babájídé your excellency ẹ bá wa sọ fún wọn Babájídé your excellency Sir. don't be angry mm? two months is okay mm? is okay àbí honourable Adija. your excellency Sir. ẹ̀yin náà ni bàbá wa nǹkan tẹ bá ti sọ ni ẹnu yín làṣẹ wà. no problem no problem. Um, your excellence hmm? mrs ikotu mo fi pe within the space of two months yẹn ó ti yẹ kẹ́yìn náà kẹjára mọ́ṣẹ́ kẹ́fìtìn kò ti wà okay within that time. mo fi ń dá yín lójú wípé two months lẹ́yìn two months kò ní sí complain. Mhm. Mhm, wọ́n á ṣe everything wọ́n á ṣe everything. fájídé o máa bá ṣe lọ bá fájídé o máa bá ṣe lọ bá ṣe lọ. mo dúpẹ́ gidi lọ́wọ́ yín mo pè yín lọ́wọ́ kan nípe pàjáwìrì ẹ̀dẹ̀ dá mi lóhùn lọ́wọ́ kan yẹn náà ah ah i'm very impressed. your excellence sir ta ni mí ta ni wá tẹ́ máa pè wá ta ni dá yín lóhùn hmm. ah, kódà tá a bá ń jẹun lọ́wọ́ báyìí tẹ́ pè lẹ́sẹ̀kẹsẹ̀ a gbọ́dọ̀ fún oúnjẹ sílẹ̀ ni. yeah really ṣé rí ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè yín fún owó tí ẹja lónìbó àti kọ̀ǹtráktọ̀ sọ pé wọ́n fi ṣe afárá yẹn afárá ọlọ́kọ̀ yẹn owó yẹn ti pọ̀ jù púpọ̀ ah. gan-an wọ́n ní kí àwọn tó bá ń lọ àwọn ọlọ́kọ̀ tó bá ń lọ kí wọ́n san two hundred naira tí wọ́n bá tún padà kí wọ́n san two hundred naira another two hundred naira for good thirty years ó ti pọ̀ jù now why àbí kí lẹ rò sọ̀rọ̀ yìí. Eh. Eh, your excellence sir tọrọ náà tẹ̀sí lọ́rùn odidi èèyàn náà máa fi sèní láti lọ rà ta ló fẹ́ lọ́bẹ̀ lọ́ra ta lẹni náà tó lè gbé náà wojú ẹ̀pọ̀n ẹja lónìí bú. ẹ ẹ honorable mo understand nǹkan tẹ́ ẹ sọ mo mọ bí tẹ́ ti ń bọ̀ mo dẹ̀ mọ bí tẹ́ ẹ lọ. tí ìkòkò bá tó ogún wọn á borí ẹ kú o nítorí ẹ mo ṣe pè yín mo mọ̀ pé ẹ lè ṣiṣẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ lọ sí house nísìnyí kẹ́ ẹ lọ sọ fún àwọn other members of the house wípé wọn ò lè san ju fifty naira lọ why two hundred naira fifty naira owó tí wọ́n dẹ̀ máa san nìyẹn gbogbo dẹ̀ ṣe fẹ́ kó rí nìyẹn your excellence sà tí n bá gbọ́ yín yé ẹni tá a bá lè fi orí tá a fi ikùn tá a bá panupọ̀ sójú kan náà tá a fi bá ẹja lónìí sọ̀rọ̀ ó yẹ kó gbọ́ sí wa lẹ́nu. bẹ́ẹ̀ni exactly what i'm saying. ẹyà try. bẹ́ẹ̀ni. àwọn owó yẹn ti pọ̀ jù kí ló dé ó yẹ káwa náà máa ro tara. mi dẹ̀ fẹ́ kẹ́dẹ̀ mọ̀ kankan pé ọgbọ́n tí èèyàn fi ń ṣòṣèlú ó yàtọ̀ sí ọgbọ́n téèyàn fi ń ṣe káràkátà kẹ́ẹ́ ẹ get ẹ má sùn mi mọ̀ pé àwọn tẹ́rí yìí ó máa máa yà yín lẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan nìyẹn mi mọ̀ nǹkan tí wọ́n bá wá ṣùgbọ́n wọ́n ní pé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ wọ́n ó ní pẹ̀sìn òkè ń jáwádé kí wọ́n fi ẹnu ara wọn sọ nǹkan tí wọ́n dẹ̀ bá wá kí gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ kẹ̀dẹ̀ mọ̀ nǹkan tán bá wá. Uh, my leader and all protocols duly observed ẹ afẹ́kẹ́ sọ nǹkan tó gbé wá síbí gan ní pàtó fún wa sí. ẹ akí bàbá wa ìjà ló níbú àti ẹ̀yin excellence wa ṣe rí àwa tẹ̀ ń wò yìí inú ẹgbẹ́ ìṣọ̀kan láti wá àwa tá wá ní làákàyè àwa wù wípé ǹjọ́ lẹ́tọ̀ọ́ kó jẹ́ pé ẹgbẹ́ kan ṣoṣo ni mo máa ṣe adarí ìlú wa yìí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n rí ọwọ́ mú láwọn òbí kọ̀ọ̀kan àmọ́ síbẹ̀síbẹ̀ there must be a change. excuse me kí mo gbọ́dọ̀ wíhùn. there must be a change. ọ̀rọ̀ wèrè nìkan ní yàtọ̀ ẹ pè fún wa bàbá wa Jagunmọ́lú ẹ kó wa jẹ̀pẹ́. àmín àmín. aṣáájú rere ni. Hmm. bẹ́ẹ̀ yọ káàbù. ẹ gbọ́ nǹkan tí ó bọ́ láti ẹnu àlejò <laughs> nǹkan tẹ̀ ń jà fún àwọn tí ò kì í ṣara wa tí wọ́n ṣẹ̀ dé nísìn ìyẹn gan làwọn náà ń jà fún. wípé there must be a change <laughs> ẹgbẹ́ wa ẹgbẹ́ olóríire lẹgbẹ́ wa mo mọ̀ pé ẹ mọ̀ mí as ọlọ́yọ̀ọ́ àṣeyọbílí sọ̀rọ̀. àríṣẹ́ yìí. thank you. amẹ́ríkà làwa ti wá ká tó wá bẹ̀rẹ̀ sí ṣàkóso ìlú yìí ẹgbẹ́ tí a dẹ̀ ń ṣe yìí ọlọ́run fún wa lólórí gidi òun ló jókòó ìkọlọ́ má pa fún wa. change tẹ̀yìn ń wá kiri yẹn that change òun gan làwa náà ń kígbe ẹ̀. exactly. a dẹ̀ mọ̀ wípé ohun èèyàn lòun ọ̀hún thank you yọ̀dà yọ̀dà yọ̀dà. my leader sir <laughs> ẹgbẹ́ wa yóò ní dàrú o bàbá wa ṣeyanbí ọlọ́yọ̀ mm. ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ. kò sí wàhálà just speak on. orúkọ náà ń pe ọbaládé. Mm. spoken spoken má bínú sá ọ̀gá mi sá. mi kàn nífẹ̀ẹ́ ká fi àṣà sábẹ́ ká má gbìn gbàdo o ẹ jẹ́ ká mojú àwọn tá a máa gbà sínú ẹgbẹ́ wa o ẹ má jẹ́ ká wo pé ọ̀fun gbẹ wá ká wá mu mi kómi o ká má bàa ṣomi mu wọ́n ní wọn kì í tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà àìtẹ́yìn kálà ń fọ ọ̀bù jẹ ojú wọn mo ṣe ń sọ yìí. mo kí yín o bàbá wa ìjà lónìí bú àti gbogbo ìjókòó yìí ní ìdáhùn sí ọ̀rọ̀ tí màmá wa sọ ní òótọ́ la fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ wo ọ̀gbẹ́ni tí ó wà ní ẹ̀gbẹ́ mi dáńbàbá ni orúkọ wọn ní àdúgbò òkèọyà lọ́hùn ni wọ́n ti wá tí ẹ bá gbà wá láàyè tí a bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí yóò kúrò ní ẹgbẹ́ ti ìsàlẹ̀ nìkan ó máa di ẹgbẹ́ tí wọ́n máa mọ̀ káàkiri dé òkèọyà ẹ gbà wá láàyè o ẹgbẹ́ yìí kò ní bàjẹ́. mo kí gbogbo ìjókòó yìí o bàbá wa ẹja ló ní ibú our excellences àwọn màmá wa honourable pẹ̀lú ẹ̀yin àlejò wa bàbá wa wọ́n ti ní plans gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n máa ń láìkọ́ fún everybody ní opportunity láti express mind mi bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ bàbá wa wọn kì í ṣe olórí tó máa mislead wa so nítorí náà ẹgbẹ́ wa yìí kò ní bàjẹ́ o. Ah, lẹ́gẹ̀rẹ́ dé sà bàbá wa ẹja lílá lílá lílá lónìí fún kí a má dàbí pé èmi kò dá sí àròyìn rárá rárá ìtorí eh, ẹ ní èmi àtúnfẹ́ dá sí nísinsìnyí eh, àwa àti máa wá bí nítorí kí àwa àti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí kí ẹgbẹ́ yìí àti lọ sókè dáadáa tí a bá ti lọ sókè a máa ti lọ sókè lílà rẹkọtẹ dáadáa eh, àwa àti máa gbé ẹgbẹ́ yìí lọ sókè dáadáa wallahi tallahi sannu sannu yẹwà. <laughs> sannu. kábíyèsí bàbá. Ah! Déjì. Dèjì ọmọ gidi dẹ̀ nìyẹn ọ̀nàrẹ́bù lọ́la nìyẹn mi láì kó máa dáwọ́ látẹlẹ̀ ẹ àwọn àgbà náà palówe wọn ní ọmọdé tó bá ti mọwọ́ wẹ̀ ó máa bá gbà jẹun ẹ ọmọ gidi nìyẹn stand up stand up. thank you sir. bàbá wa nìyẹn àkàndé ló ń wò yẹn ò rí ẹ. Hey, eh, speak, speak. Thank you, sir. Um, Your Excellency, sir. Èkó tèmi kan fẹ́ sọ ni wípé ẹ wọ ohun èèyàn wa tán wá láti òkè ọ̀yà yìí. Èmi ò bá to torí mi ò tó ẹni tó pàṣẹ níwájú yín. Èmi ò bá ní ká gbà wọ́n wọlé tọwọ́ tẹsẹ̀. Because ibi tí ẹgbẹ́ wa ń lọ a rí wípé ẹgbẹ́ wa ti sún síwájú. Bóyá wá sún síwájú yìí, ẹ bàbá èmi ò bá ní pé kó tún sún sókè sí dípò máa dé àdúgbò kẹyà lọ́hùn. Mhm. àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́lẹ́ máa wo sá um, ẹ má bínú ọ̀rọ̀ dáadé àwọn sájẹ́jì tí wọ́n fi ń darí wa síbi tó tọ́ àti síbi tó yẹ. Ah, bad boy. <laughs> gbogbo yẹn ṣe lọ́dà fún gbogbo wa eh, kí bàbá wa ìjà lónìí bú ẹ ṣe rounding up fún wa ẹ round gbogbo nǹkan àtìyàn bí <laughs> ọlọ́yọ̀ọ́ ah, ah, ah. eh, àwọn wa yín. àbáyé lídà ìwà wo làwọn wù ní ọ̀yọ́ eh, eh, kò rí bẹ́ẹ̀ wẹ́ẹ́. pò eh, omi. Omi àbí? Ó wà okay. Okay. You are very important in this our <laughs> oh guys ọlọ́run dẹ̀ máa fún ẹ ṣe bí everybody ṣe appreciate meeting yìí ẹmi tiẹ̀ like dáńbàbà àbí <laughs> Well, one is a very strong person ní òkè ọ̀yà lọ́hùn-ún mm, very good very good àdánwò mi dẹ̀ mọ̀ pé pẹ̀lú this boy very intelligent everything ma wa okay everything ma wa okay. ìjọba òmìnira eh. ìjọba òmìnira eh, kí wọ́n bá everybody wá ẹni láti entertain everybody. ìjọba òmìnira ọ̀rẹ́ dẹgbẹ́ aláàbí aráàlú ló jẹ wá lógún kò sẹ́ni tó lè fún wa lómìnira kò má sẹ́ni náà tó lè fún wa ní òmìnira tẹ́ fẹ́ kò má sẹ́ni náà tó lè fún wa. 戦う kí nìkan tó nǹkan tí mo sọ ni wo ṣe orí báyìí kí n fún ẹ báńkà ní sẹ́ẹ̀ níbo ojú ẹni yẹn lẹ́fẹ́ gbé gbà ẹni yẹn tó bá fẹ́ gbé gbà ẹ máa bá wọn bẹ́ẹ̀ ni báńkà máa nu anybody ẹni jẹ́. ṣàlàyé ṣàlàyé wo ìjọba gbọ́ràn ó tọ́ ni mo ti gbà kó tọ́ ni ẹ máa nu anybody pa ọmọkẹ́ ti ra abúdọ̀ gẹ̀ẹ́sì wo ara ẹjẹ́ sọ kí ni wọ́n fẹ́ sọ àìsàn lọ́ra ẹ̀kọ́ ẹ̀kan wéṣẹ̀ wo yín ni o torí dájú pé competition nípa bóyá eh, ká máa búra ẹni jẹ́sìn ẹ máa jẹ lọ bọ̀rọ̀ ọpọ́n ayò ẹ máa bá wa bẹ̀rẹ̀. ọ̀gbẹ́ni kò sọ̀rọ̀ nínú ètò ìsọ yẹn sẹ́ wo Santa Cruz Santa Cruz kí ló dé tó ń wo bíi flagabastard báyìí ṣé nítorí pé ẹ ti ra fáfáyà báyìí torí pé ẹ ti ra fáfáyà náà ìbéyẹ ká gbọ́rọ̀ ṣé ìní máa kọ́ ra players ni sọ fún mi ṣé ìní máa kọ́kọ́ ra players ṣé bàtí ìdí ọ̀ra players ṣé bí ègbè dẹ́msì àbí mi ò gbé Toni Cruz ìwọ wọn sọ̀rọ̀ wọn sọ̀rọ̀ Suarez wọn fi wọn fọ̀rọ̀ fọ̀rọ̀ Suarez fábáyà tí wọ́n yẹn lẹ̀ o fọ̀rọ̀ fábà sílẹ̀ wò ó sọ mọ̀ pé ẹ̀tọ́ àsìkò ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí kọ́nà kó mu kó pàdé pẹ́pẹ́ àbí kó lọ bá Sancho Ramos wọ́n á jẹ inú Spain kan lọ́jọ́ wà á yẹn níṣu ìyẹn tó wá o sọ pé Champions League ti fẹ́ bẹ̀rẹ̀ sọ mọ̀ pé Balotelli ń bọ̀ ń bọ̀ Champions League sọ pé ẹlẹ́sẹ̀ nìyẹn tó bá bí fáńpáyà yín bí yín kó lọ bá balotẹ́lì kó lọ bá ní èsì mìlà ní San Siro kó wá ń balotẹ́lì kó gègé létí wo ó máa ń nà jọ́ǹgbọ́n mi ó máa ń nà láti ìtàló ó máa ń nà dé Spain ni kò tó wá dùn mí jù tó bá yẹ pé Gattuso ọlọ́run o ọmọ mi bó ṣe ríre tó bá yẹ pé Gattuso tí yẹn ò bá ti rìtáyà ni tó pé èsì mìlà ló nà wá a tún wá pàdé ẹ̀ wẹ̀ wá rí i pé fampáyà ìtayìnra yẹn kò mọ kankan gbá ẹ wò pépà ó máa ń dùn èmi gan èyí lọ́wọ́ fún mi tẹ́sí náà ṣáyé gbogbo ìtẹ́ sọ ẹ̀ old record ni new record ní kẹjá àmọ́ ẹjá àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ńsì ẹ̀sìn tó ṣẹlẹ̀ ó ti wà fóòmù gan. old record tó máa players tèmi Modric Kedira gbogbo wọn máa pín wọn sáré. ọwọ́ bàbá wo mi ò fẹ́ gbẹ́ ní ìsìnmọ́jà rẹ̀ ah, bàbá sí wàhálà ọbàkà ọbàkà ọbàkà ọbàkà má dá wọn lóhùn tó máa ọkà tún kọ́ máa ń wọnú tẹlifíṣàn tí gbogbo olóyìn bá tún dábò wọn tó wó tó léwó lù wọn pamọ́ lè báyìí pín in wákàtí orúkọ ọkọ̀ bá tún dìde wákàtí náà báyìí ni pìún pìún ọlọ ọba àwọn mú ìdí ọládàpọ̀ wọn ti gbà ọba kà wọ́n gbà sísè tó lọ yìí àná láti sìn mí làbí fẹ́ mú yìí. ó tẹ̀ tí rẹ wìrì yẹn bò bẹ́ẹ̀ sí àbí kí ló rẹ. èmi ò ń sọ̀tẹ̀ ẹ̀kọ́ rẹ o ó ti mọ̀ gba ẹ̀kọ́ rẹ o sídi ọdí àní o ti wà mí. kí ló ń ṣẹlẹ̀ ọmọ ìyá mi jàre. ó ga ọ hmm. nílùú tó lólórí láìsàn máa di ẹ wọ́n kọ́ ọmọ ọlọ́mọ ń lù báyìí nílùú tó lólórí. Ah. olórí olórí ṣá wọ́n ó kó ń dídò olórí wo ló ń sọ àwọn olórí tó yẹ pé àwọn gan fún ara wọn wọn ò mójúṣe ara wọn ìwà ń tọpọ lórí. abẹ́yẹ̀ ìgbó orin kan kọ ní ìsinmi orin pé bámúbámú la yó hmm. àwọn ò mọ̀ pé bí ń pọ́ mẹ́ni kọ̀ọ̀kan hmm. gbogbo adùn ọbẹ̀ ní ìsásùn wọn ti kó jẹ tán. Hmm. ṣe mọ̀ pé ìdé rìpọ́ọ̀tì kan gbìyànjú ni òórùn lásán ló ń kó jẹ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn wà ní ìyà ń jẹ wá àwọn olórí wa wà lókè àwọn ń gbádùn hmm. abẹ́yẹ ti rí i pé wọ́n jí ọmọ apàṣẹ kan gbé lọ rí ni. kò lọ ń bọ tá a fẹ́ jí tá a fẹ́ jí ó bọ náà tó fẹ́ jí. ẹ dúró kí làwọn àgbààgbà àtàwọn tó pera wọn ń bálẹ̀ tó ti jẹ́ ń lu yìí kí ló ń ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀. Aminu sọnù Sufianu ń wá kiri ẹṣẹ́ ìyọ̀mọ̀ ìpẹ́ ẹni àná làwọn méjèèjì ni. ìkan náà làwọn olórí wa. Hmm. wẹ́ òótọ́ ọ̀rọ̀ ni gbogbo yín sọ you are right but one thing tèmi mọ̀ tó dá mi lójú ni pé àwọn tó pera wọn lápàṣẹ tó ń pàṣẹ wa lé wa lórí nílùú yìí bó pẹ́ tó bá yá ẹnìkan náà pàṣẹ àwọn náà gbàṣẹ lábẹ́ ẹnìkan àmọ́ nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni pé o Ọlọ́run nìkan lọ́ba adákẹ́dájọ́ yóò ṣèdájọ́ gbogbo wa. àmín o àmín àmín àmín bá a mówó bá a mówó. ẹ múra sí i. ṣe dàrú èrò ọjà olówó ẹ̀yìn àgbààgbà báwo lè ṣe sáré sí i báwo lè ṣe lè kó sí i ó má dá ọlọ́run yìí o ẹ̀yìn ńlá sí i. gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí o ẹ mú wọn sí gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí o ọ̀rọ̀ ilẹ̀ dọ̀wọ́ yìí o ẹ mú sí ẹ má jù bàjẹ́ o ẹ má o ẹ má mú fún ẹ má mú ẹ lé ẹ là ẹ tó láì ẹ tó láì ẹ tó láì ẹ tó láì. Thank you. àsìkò yìí a fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ baálẹ̀ ìlú wa àti ìyàwó wọn ti ìlú òmìnira wípé a pè yín ẹ wá ẹ wó pa kéré ẹ kóyan wa kéré ẹ ṣẹ́gun adúpẹ́ o fún ìdí èyí àwa ọmọge òrèké ti. gbagba dúdú ni. bó nítorí pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ wa tá wà yìí again a need láti máa pariwo ara wa àwa ni ká ṣe ní kíni o ká ṣe ní bòńkẹ́lẹ́ nǹkan tá a wá yọjú gbogbo ẹ̀ ni ijó ni ẹ jẹ́ ká jó ká dẹ̀ máa kọrin ká jó ká dansi ká dara wa lára yá kẹfìrí ti tẹ́wọ́ ṣe kíni tó máa lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ thank you very much my dear sister okay. ẹ ní báyìí baálẹ̀ wa sọ pé àwọn fẹ́ jó eléré wa alóore jésù ẹ jọ̀ọ́ ẹ wá bá wa fi orin àti ìlù dá wa lára yá. baálẹ̀ ogun ti tán ìbànújẹ́ ti tán baálẹ̀ mi o ìrọ́lì wọn pa o nítorí baálẹ̀ ogun ti tán ìbànújẹ́ ti tán baálẹ̀ mi o irọ́ ni wọ́n pa o. èlé bọ̀jẹ́ wọ́n rògùn ẹ̀ṣẹ̀ sánsán èlé bọ̀jẹ́ wọ́n rògùn ẹ̀ṣẹ̀. èlé bọ̀jẹ́ ò balẹ̀ yé ló ní tèmi sánsán. èlé bọ̀jẹ́ wọn rókun ẹ̀ ṣe. Ele bọ̀jẹ́ o balẹ̀ o, kí ẹ. èlé bọ̀jẹ́ wọn rókun ẹ̀ ṣe. èlé bọ̀jẹ́ ò balẹ̀ o ẹ̀. èlé bọ̀jẹ́ wọn rókun ẹ̀ ṣe. balẹ̀ ò balẹ̀ yé ló ní tèmi sánsán. èlé bọ̀jẹ́ balẹ̀ wọn ò rógun ẹ̀ṣẹ̀ sánsán èlé bọ̀jẹ́ wọn ò lóògùn ẹ̀ṣẹ̀ balẹ̀ mo ti gòkè mo ti sọ. balẹ̀ mo ti gòkè mo ti sọ mo ti gòkè mo ti sọ mo ti gòkè mo ti sọ òkè tálágbára ò lẹ́kùn ayabalẹ̀ ń náwó ó ti gòkè ó ti sọ bàbá ló fẹ́ yẹ gòkè yẹn ó ti gòkè ó ti sọ yẹ ó ti gòkè ó ti sọ ó ti gòkè ó ti sọ ayabalẹ̀ mi o ó ti gòkè ó ti sọ òkè tálágbára ò lẹ́kùn ó ti gòkè ó ti sọ ó yá nítorí ayabalẹ̀ yẹn lọ́lọ́rọ̀ mi hayabal. Jiro jiro jiro keleme. Jiro jiro jiro keleme. ogun tó ṣẹlẹ̀ lójoojúmọ́ ọlọ́run ti bá gbógunlé o ti bá gbógunlé. alórin jésù ń kọrin o àyàbálẹ̀ àyàjọ́nà ayamálẹ̀ yé lórí tèmi ọlọ́lá ti rẹ̀ láwùjọ. ayájọ náà náwó jìrò jìrò jìrò kẹlẹmẹ jìrò jìrò jìrò kẹlẹmẹ sílẹ̀ jìrò jìrò kẹlẹ ọ̀kẹ́nẹ́ lùkẹ́ wẹ́ mà sílẹ̀ jìrò jìrè jìrò falẹ̀ sílẹ̀ kẹlẹ ọ̀kẹ́nẹ́ lùkẹ́ wẹ́ mà sílẹ̀ jìrò jìrè jìrò wẹ́wẹ́ má sí ilé. Iye alayọ̀ alayọ̀ alayọ̀ ti wá yọ. Balẹ̀ iye alayọ̀ alayọ̀ alayọ̀ ti wá yọ. Alayọ̀ alayọ̀ alayọ̀ ti wá yọ. Alóore Jésù ló ń bọ̀ ní alayọ̀. lójú baálẹ̀ ni. baálẹ̀ ló ní kí n sọ bẹ́ẹ̀ nítorí baálẹ̀ torí ìlú tó ti wá ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀. jìrò jìrò jìrò gẹ̀lẹ́mẹ̀ jìrò jìrò jìrò gẹ̀lẹ́mẹ̀. baálẹ̀ yé jìrò. ló balẹ̀ tí rọ́gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ rí. balẹ̀ náwó jìnnà jìrọ̀ tí rọ́gẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ rí lẹ́wẹ̀ náà sí rẹ̀. ó yá nítorí balẹ̀ ẹja sọ wípé àwọn ilé yìí wọ́n fowó ṣeré wọ́n fowó ṣeré àwọn ilé yìí wọ́n fowó àwọn ilé wọn fowó ṣeré balẹ̀ mi o wọn fowó ṣeré o balẹ̀ ṣùkúṣùkú sábà dé bo. tí ló pàdé. Jona ìwọ lẹjọ́ ẹ̀mí lẹjọ́ ẹ̀. Ayaba lẹjọ́ náà kòkòrò méjì ló pàdé. Lélelélelele o. Lélelélelele o. Ayaba lẹ. wọ́n fowó ṣeré àwọn eléyìí wọ́n fowó ṣeré. Do you come with other coaches too? They were not informed too. No problem. Continue. No problem. In everything you do, there is God. And the talent of those players we answer. What about two FIFAs that can tell us the player train at feed? Head coaches. No two. Now only you waka come. Now, Ìyàwó Baálẹ̀ call you. Come. I want to help you find your kidnapping players. Will you keep quiet? Will you keep quiet? No. This is completely obnoxious, catalytic nepotism. Chai. Epileptic infusion interest. Chai. Standing here before our wall of Babylon, committing heresy and sacrilege, it is called indigestible, malicious, nincompoop, simpleton, like it. Chai! There is God, oh. There is God, oh. Ilé ní ti yàtú, there is God, oh. Bàbá fi ipò náà sílẹ̀. Ọ̀rọ̀ ilẹ̀ yìí dọ̀wọ́ yín o, ẹ múra sí o gidigidi. Ọ̀rọ̀ ilẹ̀ yìí dọ̀wọ́ yín o. Mr. Bale, what can you say to the present crisis in the town at this moment? <coughs> My dear sister, I have a lot to say, but please permit me to speak in the language that those Orekpo people will understand very well. Guys, You can use any language. Ah, Thank you very much, my dear brother. Hmm. See, tí ẹ̀yin ará ìlú àwa mọ̀ wípé àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ pọ̀ àbí what are they calling themselves àwọn gọgọgọgọ ni wọ́n ń da ìlú òmìnira yìí láàmú àwọn gọgọgọgọ ni wọ́n ń bàjẹ́ ẹ̀ẹ́dẹ̀mọ́rẹ́sì tí wọ́n fi ń ṣe kínní yẹn nítorí pé wọ́n mọ̀ wípé a tún ti fẹ́ dìbò fún sáà náà ìyẹn ló jẹ́ kí wọ́n máa ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn and then mo máa bọ̀rọ̀ nínú language wọn Yorùbá ló sọ̀rọ̀ ó sọ yìí pé tipátipá òun ni ìmọ̀lẹ́ fi máa ń fẹ́ràn Ṣàngó reason nítorí pé tí ara bá sọ gbàràràràrà wọ́n máa ṣe Allahu akbar ìyẹn ni wípé wọn ò lè dá mi dúró wọn ò lè dá mi dúró nítorí pé èmi lọ́mọ bàbá olórí bàbá olórí tèmi ń sọ yìí it's like you don't know it bàbá olórí tí mo ń sọ yìí bàbá olórí tó ń gbé ní àdúgbò orí òkúta ni wọn ò lè dá mi dúró èmi ni máa wọlé because my brother and sisters have contributed a lot to the success of this city it's under must they must re-elect me. Um, your excellency Baálẹ̀ contrary to the question ta béèrè lọ́wọ́ yín sir à ń sọ̀rọ̀ nípa current crisis in town but response yín ẹ̀ há mà lórí next election ìjọ afẹ́kẹ́ bá wa juxtapose kẹ́ lé ẹ̀ǹfàsì dáadáa lórí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan. a sọ̀rọ̀ pa crisis in town. my brother you are right but yorùbá ló tún sọ̀rọ̀ ọ̀nkọ̀ǹkọ̀ òun lè yẹn máa ń yọsẹ̀ kúrò lẹ́kùn. Ah! tí a bá ti wọlé nísìn àti pé ká tó wọlé nísìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pátápátá gbogbo ìwé ìlọ́wọ́ ojú kò lọ́wọ́ fún mi everything lára fákùnrin lẹ̀. your excellency sir baálẹ̀. yes kẹ́. permit me to ask this ṣé nǹkan tẹ́ ń tra ti sọ fún wa ni pé ó dìgbà tí àwọn ará ìlú tó bá rí elect yìí kẹ́ tó sort àwọn crisis tó wà on ground. time off. You are provoking me. I can see it through your face that you are provoking me. No, no, no, no, no, no, no, no You don't need to bother yourself. Thank you, sir. Hello, Mustapha. Mustapha, come over here. Thank you, sir. Thank you, sir. What kind of, what kind of rubbish is this? Ìmọ̀ ni àwọn ọ̀rọ̀ sí. I've afẹ́fẹ́ ẹ̀yẹ ẹni agbọ́. tún já sí sí táwọn èèyàn ń bọ̀ ẹ mọ̀ pé ẹ kẹ́ máa já sí ẹ jẹ́ bí orin kan fún yín ẹ má wọ̀ọ́rì. gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ sọ̀rọ̀ ni John sọ fáwọn aráàlú yìí abẹ́ ìwà gbà mí. kí la tún kí sọ ẹ mọ̀ pé tọrọ gidi bá ti tán lẹ́nu ọ̀rọ̀ burúkú ló kù ò ah. bá ti ní nǹkan tó fẹ́ sọ mọ́ káàtìkáàtì ló kù tó máa máa sọ. Ah, ó dà bí bá jẹ́ bẹ́ẹ̀ a máa ọ̀rọ̀ báyìí ó wá mú mi rántí ọ̀rọ̀ àwọn àgbàlagbà wípé ó wá pàdé àgbàlagbà lójú ọ̀nà ó ẹja fi lọ bàbá tí ń bọ̀ yìí wò ó mọ̀ bóyá bàbá ìsí eré dàgbà ni. <laughs> ṣe rí ṣe rí excellency mo mọ ibi tó ń bọ́rọ̀ bọ̀ ṣe rí gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ kiri yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá à ń yàdá sí báwọn ẹgbẹ́ ìṣọ̀kan ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ tiwa tá a wá porúkọ padà tá a jẹ́ ọ̀rẹ́ pọ̀ olóbi wọn nú olóbi wọn nú ó ní. ìbágbàre tí wọ́n ní kárìkápọ̀. yíyẹ ní yíyẹ ní bó dẹ̀ ṣe ń ba lọ yìí àwa máa délẹ̀ lérí akọ̀tẹ́ ti débẹ̀ gan. ó ti yẹ wá ó ti yẹ wá ó ti yẹ wá. ìjọba òmìnira ìjọba òmìnira la o bàbá. kò sẹ́ni bàbá jíde lóòótọ́ mi kì í sọmọ aláta bẹ́ẹ̀ ni mi kì í sọmọ elépo mi kì í ṣàwọn tán ń gbowó ta ṣùgbọ́n kò lórí mi ju tiwọn lọ. ẹ sà nǹkan tẹ̀ ń sọ òye mi kí ló tún ṣẹlẹ̀ sà. kí ni ó ṣẹlẹ̀ babájídé mi mọ̀ pé wọ́n ló sọ fáwọn arómisáì pé kí wọ́n máa sanwó bíríìjì ta ní kán máa san ṣé two hundred yẹn ti pọ̀ jù ní. sà actually èmi eh, exactly but really mi ò lè sọ pé mi ò gbọ́n pa ẹ̀ pé kò tà sí mi létí bí wọ́n ṣe ń pariwo tí wọ́n mount pressure on me mo kàn sọ fún wọn pé a máa ṣàtúnṣe sí ẹ sà èmi kàn ń wò pẹ̀lú ọgbọ́n ọmọ kékeré tèmi bóyá ká fawó yẹn wálẹ̀ díẹ̀ bóyá ó pọ̀ jù fún wọn ni nǹkan tèmi ń wò nìyẹn sà. Hmm, owó yẹn pọ̀ jù fún wọn. mo rò bẹ́ẹ̀ ni sà. Hmm, o mọ̀ pé títa ríro la ń kọ́ la tó bá jiná tán ló máa ń dẹ́ wa àbùké tán ni kó gbẹ́ kòtò sínú yàrá tààrin lákẹ̀dẹ̀ ń sọ fún kẹ́ àbó sùn. Uh, I'm with you sir. Don't sleep. ó ní gbà fáìlì nìyẹn fáìlì tó ń wò yẹn ló dúró fún owó tí mo ń gbà lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣàṣojú ẹgbẹ́ ọ̀rẹ́ pọ̀ ládùúgbò kọ̀ọ̀kan nílùú òmìnira don't sleep. sà ṣé pé gbogbo kíní ló ní rẹ́kọ̀dì bẹ́ẹ̀ ni ó rí gbogbo fáìlì yẹn kété wà ń bẹ́ẹ̀ àtọwọ́gbẹjá wà ń bẹ́ẹ̀ ọlọ́yọ̀ wà ń bẹ́ẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé gbogbo owó tá ń gbà yìí òun la máa fi gba gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan tó tún kù tá a fẹ́ gbà títorí tèmi nìkan kọ́ babájídé ó mọ̀ pé tá a bá kúrò lórí kínní ó ní nǹkan kan tá a máa máa jẹ́ bẹ́ẹ̀ ni ṣe rí tomorrow lè má rí bẹ́ẹ̀ be a good boy you are a good boy ó yẹ kọ́rọ̀ mi yé ẹ. ó ti yé mi gan sa eh, mi ò mọ̀ pé bó ṣe rí leléyìí mo dẹ̀ ṣèlérí pé màá ṣàtúnṣe sí i. mo ṣàtúnṣe ni mo mọ̀ pé ó ní àká yìí ó dẹ̀ jọ́ ọmọ tó wà brilliant eh, you are my boy kí ni ká fi ṣáàfù ẹ. ok <laughs> bàbá jíde ọmọ gíjú. ìjọba òmìnira bàbá ìjọba òmìnira láfẹ́ o bàbá ìlú òmìnira tí gbogbo wa ní tí gbogbo wa ní kò má gbọ́dọ̀ bàjẹ́ kò má gbọ́dọ̀ bàjẹ́ tá a bá fọwọ́sowọ́pọ̀ ìlú òmìnira yìí ó kí ló dé fi sáré gba wọn wè bẹ́ẹ̀. àmọ́ mo mo yẹ fún ọkọ kò fi hàn àti pé peter mbọ̀ ọ̀gàn eléré tí mo fi gbà rí ìbànú. jùtù jùtù jùtù ẹ àkọ́kọ́ àkùtù ẹ̀dà. àwọn ń lò ó lálùmísà òun yọ akoto. àwọn báyìí la onídìí gbogbo yẹn na. ládàs permitted. àwọn ah, báyìí la onídìí gbogbo yẹn báyìí la wa. hi how old are you. Ah, ẹni gbogbo yẹn báyìí la wà ah, á wá fún yẹn nǹkan mi báyìí. hello hello àwọn báyìí ti bò ní. àwọn báyìí àná tó ń gbé lórí olókùúta la wà. ọmọ báyìí àná tó ń gbé ládùúgbò orí òkúta eh. okay very good. bẹ́ẹ̀ tẹ bá jẹ́ pé ọmọ báyìí àná ní ṣé eh, tó yẹ tó ń sáré pẹ̀lẹ́yìn ẹ̀ tún wá ní riders permit àbí express no problem ẹ máa lọ sọ fún balẹ̀ yín pé wọ́n ti gbá machine yàtẹ̀yìn yín o kóun fún ara ẹ̀ kó yọjú wá sí àdúgbò tí a kò wá gba gbogbo ẹrù wọn. ìsàmà. ẹjọ ẹjọ ètò tó jẹ ẹjọ ní sùúrù ṣẹ́yìn lóòótọ́ iṣu ẹni ló máa ń múni tọwọ́ bí epo ṣẹ́yìn máa ṣì tẹ̀ ń wò yìí a máa fi ń sáàbù wọn kọ́sọ́mọ̀ wa ní ẹ̀yìn ni. ní ọ̀kadà ilé. ẹ o ní àdúgbò àròmísá òun dẹ̀ la máa ń lò ọmọ baálé àná làwà tó ń gbé ní àdúgbò òrókùtà ibẹ̀ làwa ti ń bọ̀ ẹ jọ ẹ já máa lọ. lukuma lukuma kuma tutu tutu tutu tutu ya get them. bàbá mi yọ wá. ẹ má ṣe bá ara ṣeré ẹyin ẹ lálẹ́ àgbẹ̀sẹ̀. kí ni kí ni ẹni tó rú. gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí o ọ̀rọ̀ bọ̀ wọ̀nyí o ẹ̀ múra sí i. know something mo ṣàánú yín ni o ó yẹ kí àrùn ẹsẹ̀ méjèèjì náà kẹtẹ̀lé wa ló ti bẹ́ẹ̀ ni náà bẹ́ẹ̀ ni. wọ́n kí ẹni fẹ́ẹ́ lọ jíṣẹ́ lórí balẹ̀ wò lẹ́fà tó bẹ́ẹ̀ wá bíis àrùn mi sá bíà yébà. ẹgbẹ́ mi gbọ́ kọ́tà ìṣàgbá yóò ká àwọn tó jọ́ pàtó jẹ́ sójà gan-an dáadọ́ àti táwọn ọmọ wa wọ́n filẹ̀ filẹ̀ filẹ̀ o ṣé wọ́n tó wọ̀ṣẹ̀ wọ́n yìí sè mí. wọ́n yìí sè mí. wọ́n yìí sè mí. Yeah! báwo lẹ ṣe gbé ẹlẹ́sẹ̀ mẹ́ta yìí dé àdúgbò yóò gbà torí ẹlẹ́sẹ̀ mẹ́ta yóò gbà àgbáláyè ládùúgbò yìí. ìyẹn ló máa sọ ìyẹn ló máa sọ nítorí ìṣẹ̀lẹ̀ ni pé akọ́nìkan tàdé fi ilé kára fi gara oòrùn bàbá yín dẹ̀lú náà wá ń ṣẹlẹ̀ ilé ìkan kéré nu ta máa ń gbé. àṣìwò la máa ń gbé bàbá yín. àdùn àdùn àdùn bọ̀dẹ̀ pizza yẹ yẹ yẹ yẹ yẹ I got it. I got it. I got it. I got it. I got it. Yes. I got it. I got it. I got it. Hello. Ah, mẹ má ka sọn kẹ bàbá Yétúndé. Excellency ọmọ yín ló wá síbí báyìí ń sìn ó láwọn kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tá ń lò nílùú aromisambi ipe wọ́n gba orí òkúta lọ́dọ̀ yín ẹ̀dẹ̀ sí ìsí ẹ̀ tèrotèro. <laughs> ẹ bẹ́ẹ̀ ni rà èsì rọ̀ ń bẹ̀ á kọ̀ǹfàmù apá títò ti wèrè èsì rọ̀ ń bẹ̀ bó ń ṣe rí gangan rẹ̀ ṣe sọ yẹn. Ah, tó bá rí bẹ́ẹ̀ kí ló wáá fà yẹn. Ah, ẹjọ kí wọn bá mo di ọ̀rọ̀ yẹ ẹjọ ẹ má dáná ẹ kí wọn bá ti mo di ọ̀rọ̀ ẹ má dáná ẹ nítorí sọfọ bíbélì rèmi gbójúlé òun máa ń kà náà rọ náà sàn náà lẹ n máa sùn máa o nítorí sọfọ ọ̀rọ̀ bíbélì gangan kiri bíbélì nítorí sọfọ bíbélì sọ bá dá mi lógun dànù nítorí sọfọ níwọ̀n bàbá bá ti òun ẹ sì jà ń pata náà ẹ jẹ́ kájọ máa ṣe kó máa ta fifty sí mi kí máa ta fifty sí hmm, bó ṣe rí yẹn. ọ̀nkú ọ̀nkú ṣéyẹn ọ̀kẹ́dẹ̀ tí wàá fẹ́ pọ̀ jù torí pé wọ́n gba kẹ̀kẹ́ tẹyintẹyin lẹ́sẹ̀ wá sísì kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú èèyàn nú ẹ̀ ṣéyẹn ò pọ̀ jù èèyàn kankan ojú gbogbo kírètì ẹyin yẹn lọ. kẹ́mi fún ọ lẹ́nu kò ń dùn èyí ẹjọ ẹ sọ mi kẹ́kẹ́ mi sọ lẹ́nu ẹjọ o wájú ògùn ra àjọ wa o tó sọ ẹjọ ẹ kọ̀kọ̀ gbọ́ ẹja ẹja ẹja rẹ̀ níbu. ẹ mọ̀ lọ́wọ́ ń bàbá fi ju ọmọ lọ òun fi wọn Babájídé yẹn. òun hmm, fi wọn Babájídé òun mọ̀ ń ra kóníyàn bá gba mí ní etí làkọ́ làkọ́ làkọ́ kò tún mú àbàrà kò tún fún mi ìlàbà ìlàbà kí n lọ́dọ̀ yẹ fún mi tó ní bá fún mi nílé ìṣọ̀sọ̀rọ̀ ẹjọ́ ẹ bá mú àdá kí n ṣàrùn tó ń ṣe mọ́sàn fún ẹ̀ṣẹ̀ ìwọ̀n ni kí n mú àdá kí n ṣáná ti orí títí rírun fi kàn ṣàlẹ̀ èsì rẹ̀ burú bẹ́ẹ̀ o wọn ò má jẹ́ kí n purọ́ tán mò ń ká bíbélì mi lọ́wọ́ ẹ jọ̀ọ́ mò ń ká bíbélì mi lọ́wọ́ kí Babájídé bá ti ṣe tán láti sọ fún òun máa dá kẹ̀kẹ́ mi padà tó ń tẹ́yìn tẹ́yìn èmi náà ṣetán láti kó kẹ̀kẹ́ rẹ lẹ́sẹ̀ mẹ́ta téèyàn téèyàn padà ẹ jẹ́ kájọ máa ṣe à ẹ jẹ́ kíyàn wà bíi túnmí à ẹ ẹ sọ ń wà bàbá fi ju ọmọ òun rè yẹn ẹ jọ ẹ bá mi tẹ́rẹ̀ dì náà dọ̀run ẹ ẹ tẹ́rẹ̀ dì. Ah, hello hello ọ̀nkú. Ah, ẹ bíbélì nìrè ìṣọ́ra ẹ máa pu ọtọ́ mi ibo tilẹ̀ jẹ́ ṣọ̀fọ̀ èmi rẹ̀ nínú àforífojì ikú iye mi kì yóò bẹ̀rù ibì kan nítorí ṣọ̀fọ̀ ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ ìwọ̀n tì mí nínú nítorí ṣọ̀fọ̀ wọ̀tẹ́ tábìlì ò jẹ́ síwájú mi nítorí ṣọ̀fọ̀ níwájú àwọn ọ̀tá mi ìwọ̀n wọ̀ da ọ̀rọ̀ sí orí mi nòrigo. ọ̀nkú máa kọ́ ti fò mọ́ mi létí ni kẹ́. ọkọ ti fò mọ́ yín létí. kò dẹ́ kí dáàdì bínú tó yìí náà. sà ṣe ẹ rí nǹkan tí mo sọ ń sìn àti ah, kò falẹ̀ ìfà ti ń ṣe kíkí wọ́n ṣe máa cut line báwo ni ọ̀kadà wọn ṣe máa gba one way tó ń kú ẹyin tá a dẹ̀ ní mu àwa tá a jẹ́ olórí àdúgbò àròmíságan tá a bá rúfin we will definitely pay for it because nobody is above the law. kò sẹ́ni tó kọjá òfin. kò sí kò sí anybody tó kọjá òfin. àmọ́ àwọn kan wà tán tún jó òfin lọ. o mọ̀ pé téèyàn bá ń ṣe nǹkan èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra àwọn èèyàn kan wà ọlọ́ má jẹ́ kí wọ́n bà ipò tó wà yìí jẹ́ mẹ́ẹ̀ lọ́wọ́ èyàn gbọ́dọ̀ máa jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ẹ sọ fún àwọn ọmọ tẹ́ ẹ ránṣẹ́ yẹn kán máa mèèyàn nú èèyàn tó ti yé. your excellency sir. ẹ máa dẹ òfin yẹn àwọn èèyàn kan wà tó jẹ́ pé ẹ má tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ àmọ́ a máa yanjú ẹ̀ náà ni òun kù sì ń bínú lọ́wọ́ ni oh get abo ń i'm with you sir. don't sleep. ẹbí àwa la gbà. àwa la gbà always ọ̀tọ̀. ẹgbẹ́ àwa la gbà. àwa la gbà always ọ̀tọ̀. ẹgbẹ́ àwa la gbà. àwa la gbà always ọ̀tọ̀. Thank you, my people. Uh, the reason why I call this uh, emergency meeting uh, is that um, a ní láti ṣe kí ni a ní láti improve nínú àwọn campaigns tá à ń ṣe àwọn ẹgbẹ́ ọ̀rọ̀pọ̀ yẹn ẹ mọ̀ wípé wọ́n ti ń wà overhead wa a dẹ̀ ní láti ṣe meeting pàápàá in order to provide. ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mo ń sọ. ẹ balẹ̀ èyí sí um, ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣe rí ó ti ń gbóná bọ̀ tipẹ́ o wọn kò gbóná tó báyìí rí náà balẹ̀ ẹ ṣe rí àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ pọ̀ àbí kí ló ti pọ̀ whatever they call themselves ṣebí gbogbo nǹkan tó gbà ọ ló ń fẹ́ ṣáà láti máa fi fún báyìí so that next election kó yẹ pé àwọn làwọn máa làwọn máa win ṣe rí ọ̀rọ̀ yìí fún àwa náà ó ti wá di pé tójú tìyẹ́ làpárò fi ń ṣọ́rí because ṣe rí ibù nǹkan báyìí ipò tí baálẹ̀ yẹn gangan òun ló rà ẹ̀ wọ́n fẹ́ make sure pé àwọn làwọn win ẹ̀ and we cannot open our eyes and allow that. so and that will be a regrettable laudable multi-facet directioners and directioners. Notice. I, hear you. Uh, Mr. Abatis, calm down. ọ̀rọ̀ tó wí kò yé mi. Oh, no no no take it easy easy. má bínú balẹ̀ olóyè ò ní làákàyè ọ̀rọ̀ tó wí kò sọ̀rọ̀ bẹ̀ kò yé mi. Oh. because balẹ̀. All these jajati kekuluma binsing must be brought to an end because a leader must be able to speak in the public and so that people will envy him. And he can convince the heterogeneous audience that is tantamount to that peripheral of that discussion. Oh, Paddy, take it easy. I understand what you are saying. Mm. Okay. Um, Halaga. Um, Bailesa. Um, my honorable executive. Bale. What can we do? Because I'm getting tired of this. Because as I am now, I don't want to relinquish my post. Because I want to die on this seat. Then receive the clan call huh? and go on exit. What? Mr. Pati's? Sato sexto. Um, Your Excellency, ẹ ní sùúrù. Ṣé rí ajá àwọn ẹ̀rọ pẹ̀lú tó ń gbò yìí? Ó kò ń gbó lásán ni. Wọn ò lè bùyàn jẹ rárá. Akitan tí ó bá jẹgbẹ́ kì í kú bọ̀rọ̀. Odò tó bá dẹ̀ mọ́ kì í lẹ́jà gidi nínú ẹ̀jẹ̀ ká wà kàn ṣe. I can feel the disposer of mouth pollution coming out from that Homo sapien sapien, and that is simply the meaning of Sevlakas Barakas. Mm. Ah. Ẹ yọ Excellency, ṣé rí ọ̀rọ̀ tí Mr. Oṣúlé ti ń sọ, ó yé mi o, ó yé mi gidigidi gan ni. Nǹkan tí Mr. Oṣúlé ti ń try láti sọ fún wa ní tìǹbù ni pé kàkà kí ọmọdé kó pa mí láyò màyà tí òjòrò bọ ni um, um, um, eh, thank you everybody um, your excellency and all the executive ọ̀rọ̀ kí mrs boyowi ni bó ti rí ni ni ah, kàkà kọ́mọdé pa mí láyò máa mójòrò bọ́ your excellency. sí a gbọ́dọ̀ dúró lórí òdòrò nìkan because those people might have their own strategy. yes. And then we have the money. Let's use what we have to get what we want. Um, Abale, ẹ jẹ́ má bínú. Ah, but I stand to disagree with that your philosophy. Sherry, ah, rí òṣèlú tó wà ń ta ń sìn? Òṣèlú tó wà ń we have to play the modern politics, the politics of stomach infrastructure kò ń ṣe pé kí ọ̀rọ̀ kọ̀ lanu gbàgà kọ́kọ́ máa sọ grandma. kọ́ máa dòyìnbó lẹ̀ because sometimes ẹbí téèyàn bá ti rí respect pé ó máa bá ọgbọ́n bẹ̀ tó bá ti ń bá gọ̀ ó máa ń wà disheartening gan i understand. ṣé ẹ rí àwọn pípù yìí ẹ ṣe jẹ́ ká máa ṣe dáadáa sí wọn. Hmm. <laughs> ká máa fún wọn ní bí abí oúnjẹ ká máa fún wọn ní nǹkan mímu. especially balẹ̀. bombastic. hello i'm still talking mr man ṣe oh, ah, especially àwọn tó máa nàka fún wa ní ọjọ́ bò ah, ká máa fà wọ́n lójúmọ́ ra that is how to play the modern politics. are you making ah, sense. ah to bend your standing over. Oh. oh my god. And City kakandra oh. kakas solovikos ameba sisesos <laughs> you boha tacticos. Eh, hello hello hello. syllabus. Um, wẹ́rẹ́ poisons. your excellence wẹ́rẹ́ poisons. ẹ eh, bóyá ojú tèmi fi ń wò kọ́ lè ń gbà wò ṣe é rántí pé ìdíje àdúgbò kété ló máa kọ́ wáyé. ẹ láàrin ìfẹ́ tóyàn ṣe tí afẹ́fà kalẹ̀ yìí ẹ mọ̀ pé lánàá kò ṣe dáadáa àwọn èèyàn ò dé fẹ́ràn ẹ̀ ẹ̀yin náà ẹ wò ó ra mọ́tò fọba ó tún gbà padà lọ́wọ́ ẹ̀. insult. ìyẹn túmọ̀ sí pé ó yẹ̀yẹ orí adé nìyẹn. sọlẹ̀ sọlẹ̀. yèmí nù àtẹ̀sẹ̀lẹ̀ jẹ́ mi sọ̀rọ̀. adẹ́nfagi. wẹ́ẹ̀ ọ̀rọ̀ kí wí ni mm. ọ̀rọ̀ àná lè yí ni. Mm. ẹ ẹ wí kí n má wọlé mm. kété ọ̀nìyàn abẹ fẹ́ràn mi yíyé. ìyá mo máa yí bá wọn ṣeré dáadáa. mo ti pín rẹ̀ sí kùn án wọ́n ti jì rẹ̀ sí mi ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ gbọ́dọ̀ mú wọn lọ́dọ̀ ìdíje awi ah, omi sọ̀sọ̀kúsọ lẹ́nu. bloody egyptian mummies. Eh, eh, mr pettis mr mr pattis mr pattis if you like you can use any fallacy grammar to qualify my words and um, uh, you mr uh, uh ojumito if you like you can use fallacy of hasty generalization. so ti it is okay it is okay It's okay it is okay. Ah. stagnant props. <coughs> calm down i i understand you all and um, hmm, thank you everybody. mo tiẹ̀ dúpẹ́ pé mo pè yín lẹ́nu ẹ dá mi lóhùn ẹ ṣe gan ọlọ́run dẹ̀ máa fún wa ṣe ẹgbẹ́ àwa làgbà. àwa làgbà ọwọ́ ìlọsọ. ẹgbẹ́ àwa làgbà. àwa làgbà àwa làgbà àwa làgbà. ẹgbẹ́ àwa làgbà. àwa làgbà ọwọ́ ìlọsọ. ẹ̀yin tèmi iyọ̀ ni o ẹjọ́ ọlọ́ọ̀dún ẹjọ́ ọgbọ́n iyọ̀ ni o iyọ̀ ni o bàbá iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o ni You can see what they are doing. This yes. is very massive. Yeah. The support is there. And ah, you can see the way Abi, they are. Abi. Look at them. Look at them. ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́. ìyá ni o ìyá ni o ìyá ni o ìyá ni o. ẹgbẹ́ o ẹgbà ẹ kí ni ẹ sá ẹ ẹ wọ ẹ kú jà ẹ kú gbádùn jàre ẹ kú gbádùn o owó lẹ mú yìí ah yẹ̀dí lẹ mú ẹ ra máa mú o ẹ máa mú ẹ má mú jù o ẹ jẹ́ kó ṣiṣẹ́ níwọ̀nba ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ iyọ ni iyọ ni iyọ ni ẹ pẹ̀lẹ́ iyọ ni ẹgbà. iyọ ni iyọ ni iyọ ni. o god bless you god bless you. ẹpẹ̀lẹ́ o ẹpẹ̀lẹ́ o ẹ dàgbà o ẹ dàgbà o ẹpẹ̀lẹ́ ẹ dàgbà o ẹ dàgbà o ẹ dàgbà o ẹ dàgbà ẹ dàgbà. o mọ ọdún máa ṣẹlẹ̀ tí a bá kúrò ń bí kẹ wá lítà ẹ ẹ wo bá ṣe máa change machine máa kára mi. <laughs> iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o iyọ̀ ni o ẹkú iṣẹ́. iyọ ni o iyọ ni o iyọ ni o iyọ ni o iyọ ni o ẹ enjoy ara yín ẹ enjoy ẹ má wọrí ẹ enjoy ara yín tó wọrí tó. iyọ ni responsive. Yes. They are you know they are feeling what we are doing. A kò ní láti gbé sọ́ọ̀bù. Ẹ pẹ̀lẹ́ o. Yíyọ ni o. Pẹ̀lẹ́. Ẹ yọ níjọ, wá wá wá. Ẹ pẹ̀lẹ́ a. Yíyọ ni o. Ẹ pẹ̀lẹ́ o. Báwo lẹ̀yin tẹ̀? Ẹ tẹ̀ ẹ dẹ̀ ní sùn. Báwo lẹ̀yin tẹ̀ pa yín? Báwo lẹ̀yin tẹ̀ pa yín? hundred naira mm. owó ọ̀bí mi rè kí n tẹ̀pà fún yín èmi á tẹ̀pà fún yín. Ah. <laughs> lóòótọ́ iye tí ọmọ náà jẹ́ ìwọ́ ṣe dáadáa. Òkè eh. ah, ah. ó wà òkè ó wà òkè ó wà òkè. Níyọ níyọ. Ọmọ ẹ̀kọ́ já sí ó mọ. Gbogbo òlú ló mọ bó ṣe ń lọ. Ó tó sẹ́. Ṣé rí àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ pọ̀ àbí kí ló pera wọn yẹn? Wọ́n ti lose. Wọ́n ti lose àwọn ọmọ wọn rìnnà ẹ̀yin tèmi iyọ̀ ni o ẹjọ́ ọlá òjò ẹjọ́ ọlá ni o iyọ̀ ni o iyọ̀ ni o bàbá iyọ̀ ni o ti ẹ̀ dìbò iyọ̀ ni bó ti ẹ̀ dìbò iyọ̀ ni bó ti ẹ̀ dìbò iyọ̀ ni o. Iyọ̀ ni o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ah, ah. owó lẹ ń ṣe ẹ ra ma ah, ẹ bá má ṣe wàhálà jáde ẹ bá máa jẹun inú ilé tẹ ń gbó jẹ káàkiri báyìí. tí mo gbóhùn iyọ̀ ni. iyọ̀ ni o. ẹyin náà já sí pé yóò ní. iyọ̀ ni o. ẹ ní sòrò ṣé oúnjẹ sì kù nílé ta lè jọ jẹ ṣá pé máa bá a jẹun àti pé a lọ ra eléyìí ni a lọ ra eléyìí ni àmì oúnjẹ kankan la fẹ́ lọ ra oúnjẹ lọ́jà nísìnyí. ẹ yẹ kẹ́ ẹ lè máa so oúnjẹ ńlẹ̀ àwọn oúnjẹ tẹ́ ń ra ẹ̀ náà ẹ lè mọ bó ṣe ṣe ẹ jẹ́ kí n bá yín tiẹ̀ kọ́kọ́ taste ẹ̀. máa bá mi jẹun. iyọ̀ ni ẹ. this is the man of the people ẹ understand this is the man of the people. iyọ̀ ni ẹ. ẹ gbìyànjú ẹ gbìyànjú ó dà. iyọ̀ ni ó bẹ̀. Oh, ẹ gbà kẹ́bi síbẹ̀. ìyá ni o ìyá ni o ah! ìyá ni o. o ti wọ bó ti ẹ dìbò. bá mi get ní kọ́ bá mi get omi kí n fi yé fún. owó ẹ̀sìn yẹ gẹ́gẹ́ mi bẹ́ẹ̀. ìyá ni o. ìyá ni o àwọn náà mú pure water. no we really need to prove to our people. no they have to know by the meaning of the people. iyọ̀ ni o ọbẹ̀. Iyọ̀ ní. Iyọ̀ ní jọ. Iyọ̀ ládùn ọbẹ̀. Ó ṣe dìbò. Ó ti wọlé. Ó ṣe dìbò. Ó ti wọlé. Ó ṣe dìbò. Ó ti wọlé. Iyọ̀ ní o. Iyọ̀ ní o. Iyọ̀ ní o. Iyọ̀ ní o. Sọ̀rọ̀ ẹja máa sọ irọ́ ẹja máa sọ irọ́. Irọ́ kọ́ torí ó wà lára. I'm with you. Excellency tí yín náà ni mò ń ṣe. Ah, ọ̀rọ̀ tó wà nílẹ̀ kọjá gbogbo ètò ìṣe yẹn. Okay. Excellency ẹ̀dẹ̀ kò jókòó. Excellency Babájídé. Dèjì báwo ni? Ah, ah, Wọ́n ọkẹ́ sir. Omi náà ká mi. Yóò sì wù mí kí gbogbo yín kẹ́ ẹ tẹ́tí gbọ́ mo fẹ́ sọ ń jókòó yìí torí èèyàn gbọ́dọ̀ fura sẹ́rí ẹgbẹ́ wa yìí kò ní tú kò sì ní bàjẹ́ àmọ́ bóò ní ikọ̀ látẹ́gbẹ́ wa wà yóò ṣe ní bọ́mọ lọ́wọ́ ó yá fura o torí n tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ wa ládùúgbò kété ó ti tó kí gbogbo wa foríkorí káyà fura kìí ṣe pé tóyèsé ó lágbára láti borí adéyọmí ìlú kété ọgbọ́n ẹ̀wẹ́ ni tóyèsé lò irú ọgbọ́n tó sì lòun omilani ti bẹ̀rẹ̀ rẹ o omilani ti bẹ̀rẹ̀ irú ọgbọ́n ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ládùúgbò tẹ́wọ́gbẹ́já ó ní òun rí i pé òun lo gbogbo ọgbọ́n òun irú ìtí tó yè ṣe lò nílùú kété ó lóun ó lò ó nílùú tẹ́wọ́gbẹ́já òun ó lé ẹlẹ́gbẹ́dẹ́ kò nípò òun ó sì gbapò mọ́ lọ́wọ́ bó bá rájò òun ni ó ń lérí ṣẹ̀bí òun sì dá. ǹjẹ́ mo gbé baálẹ̀ òmìnira baálẹ̀ ìlú òmìnira lápapọ̀ ó wà lẹ́yìn omila ní digbí ó ní kó gbà lọ́wọ́ ẹ̀ tìpá ti kú kú kó gbà kó sáré pọ̀ ń gbà ó ní kódà ó bá kọ̀ lójú àwọn fọ̀n kọ̀rọ̀ ó ní gbogbo owó tó wọn bá náà wà náà. ṣé ó serious tó yẹn ni. Ah! bó ẹ sọ pé ẹ dárúkọ ọgbọ́n kan lẹ́ẹ̀kan irú ọgbọ́n wo wọ́n ń lò. o ṣeun ọgbọ́n tí gbọ́gbọ́n òsì náà ni ọgbọ́n tí Tóyè ṣe tó fi gba ipò lọ́wọ́ Adéyọmí nílùú kété ní kálọ̀rì rírà àgbàdo kálọ̀rì báwọn ìyá lọ́jà àwọn ọlọ́kadà ká mọ àwọn àgbàdo jẹ ká là bá wọn dọ́gba ká ní ẹ o mẹ̀kúnnù ni wọn àwa náà ìkànnà gbogbo wa o ẹjẹ́ akọ́mọlùbọ́ o ń tàn wọ́n jẹ ni hmm. wọ́n bá wọn jà sálà yóò lọ nu gáràjì yóò lọ dọ̀ àwọn ìyá lọ́jà yóò ra bọ́ọ̀lì yóò ṣe gbogbo ẹ̀ àwọn àníyàn èèyàn rèrè kò tiẹ̀ gbéraga torí pé ojú olórí kò ṣègbéra kan níjọ ń jàgbàdo níjà wọn ò mọ bí èèyàn ṣe ponú báwọn kéèyàn kan fi àgbàdo àti àsálà àtẹ̀pà gba ọjọ́ ọ̀la lọ́wọ́ èèyàn sódà bẹ́ẹ̀ ṣé ká mọ̀ tán ara wa jẹ lọ́dà ni torí ọgbọ́n bẹ́ẹ̀ lọ́lọ́ bórí tí wọ́n bá pé ni bí wọ́n bá fẹ́ járọ̀ rẹ̀ pé ó wá tàn wọ́n jẹ ni ṣé bó yẹ kí wọ́n sọ fún pé ó da ẹsẹ̀ olórí wa ẹ bá a jàgbàdo mm-hmm. ẹ bá a jẹ àsálà àti ẹ̀pà o ẹsẹ̀ o àti pé kan náà ni wa o ṣé ẹ bá a lọ ilé kẹ́ wa lọ rè sùn lé wa wèrè ò ní lọ torí ilé tí ń gbé yàtọ̀ sílé táwọn mẹ̀kúnnù ń gbé ó kàn wá fàgbàdo àtẹ̀pà tàn án jẹ yín mi ò mọ bí wọ́n ṣe fi ẹ̀pà gba ọjọ́ ọ̀la lọ́wọ́ èèyàn kéèyàn sì gọ̀ títí kí wọ́n fàṣálà gba ọjọ́ ọ̀la ẹ̀. Excellency ṣẹ̀rí dó èmi ò lọ́mọ o ṣùgbọ́n bí wọ́n ṣe ní borí ẹni tí ẹja lónìí bá fà kalẹ̀ lèmi kàn ti ẹ̀ ń rò ó sìn ẹ dúró ná ṣé àwa náà ní lọ́ọ́ máa pín rẹ̀ sí báyìí àbí Dèjì. èmi tí ẹ ti rí nǹkan kan Excellency àá fi tu òkè wèrè míì ó lè lóun ò jẹ tu òun jẹ ìrẹsì kó máa yan bọ èèyàn wà tú a lè rí jẹ̀bù nù wọn èbìrìpò àti ìkọ̀kọ̀ rẹ kéèyàn lù mọ́. ẹ̀mí pé ìkọ̀kọ̀ ẹ àwọn èèyàn láàyè ìkọ̀kọ̀ ẹ gan-an. ẹ wàá jẹ gbígbóná yóò mọ ọjọ́ orúkúrú wọn yà kó ẹran dà sórí ẹ kò sùn tá a lè fún yàn jẹ kò sáà má ti jẹ poison ẹ sá fún wọn lóúnjẹ gidi àjẹ pé a lè fóúnjẹ gbọjọ ọ̀la lọ́wọ́ èèyàn ni ká mọ̀ tanra wa jẹ bá jẹun tó dé ní gbogbo àdúgbò sádùúgbò á fún wọn jẹ bàbá rẹ bá tiẹ̀ sọ pé ọ̀dà òun tó òun iṣu lòun ó jẹ o á sì lásàrò á bù fún kọ́sà ti tẹ̀ka fún wa kẹgbẹ́ wa ó sábà fìdí rẹ mi torí bí Omilani bá lè gba ipò lọ́wọ́ ẹlẹ́gbẹ́dẹ́ nǹkan ó bàjẹ́ ẹlẹ́gbẹ́dẹ́ sì ṣe dáadáa àwọn aráàlú sì dúró ládùúgbò tẹ́wọ́ gbẹja pé àwọn ò rí pé àwọn tó dá ẹlẹ́gbẹ́dẹ́ padà sípò àmọ́ Omilani fẹ́ fi jàgídíjàgan gbà báyìí tèmi ni wàá dùn mí jù nílùú ọlọ́yọ̀ọ́ tí a àwọn tá a wí yóò wà torin bẹnu a ò ní sẹ́nìkan lẹ́ẹ̀mejì mọ́. a ò ní sẹ́nìkan lẹ́ẹ̀mejì mọ́ a ò ní sẹ́nìkan lẹ́ẹ̀mejì mọ́. mo wá wò títí pé orin yìí èmi wọ́n bá wí pé àwọn ò àwọn ò ní sin èèyàn kan lẹ́ẹ̀mejì béèyàn bá ti jo lórí tí àsìkò rẹ̀ tó kó mọ ọlọ́kẹ́lòmí ò bọ́ bẹ̀. sáfẹ́ gbọ́ kò sí bí wọ́n ṣe ṣe wọ́n ó tún tẹ̀ka fún mi lẹ́lẹ́ẹ̀kejì. sọ́dí gbogbo ohun tá à ń sọ yìí táwọn dèjì ní ó le jù ń bẹ́ẹ̀ o lèsì tó fẹ́ gbọ́ ẹ̀yin lẹ́sìn kéré ọ̀dọ́ lẹ́yìn ọ̀rọ̀ ara mi ní dùn mí àmọ́ kò dùn mí torí àti gẹ́ẹ̀tì tí àwọn ará àdúgbò ń fẹ́ báyìí mo ti ṣe ẹ̀kan tán báyìí lágbára rẹ̀ sì àgbàdo àsálà ẹ̀pà tí wọ́n ń fún àwọn èèyàn àwa náà bọ́ ta á tún fún wọn títí kan rẹ̀ sì èbìrìpò gbogbo ìkọ̀kọ̀rẹ́ là á kó fún wọn wọn tún dá ni à á fún wọn torí pé báwa bá ṣe ti atán ẹ̀yin lẹ́bọ̀ọ́ bẹ́ẹ̀ torí ọjọ́ ọ̀la ẹ dìde mọ́rọ̀ yẹ mọ́jọ́ bàjẹ́. Ah! ẹ your excellence sir ṣe rí ẹ má kí n tàn yín sir ẹja ló níbú ṣe rí tán bá dákẹ́ jẹ́jẹ́ mú mu tán ṣe o pàápàá jùlọ ṣe rí tán bá ń wọ ọ̀kan báyìí ẹ má rò pé iná rí o wọn ò rí yín o bàbá wọ́gbọ́n lọ ni o at times tán wá tún ṣe báyìí bóyá sórí kodò wọn ò sùn ọgbọ́n ni bàbá wa lọ ẹ má jẹ́ kí n tàn yín nípa ẹni tẹ́ sọ pé ó ń jàgbàdo kiri ẹ jẹ́ kó ń jàgbàdo nígbà tí bàbá máa jáde sí wọn tán àyà yín ajá sà torí mọ̀ pé ibi tó máa gbà yọ àyà anybody máa já wọn ti wá sọ pé ẹrúkú ọ̀nà ẹrúkú ẹ fi wọ́n sílẹ̀ kò sí bọ́n ṣe lè mọ ẹrúkú tó ẹ má yẹ pọ́tàn yìí jẹ wọn lè mọ ẹrúkú tó mi ẹrúkú tí mo mọ̀ láyé wọn yapa gan ẹni tó ti kú àbí tó ti kú àbẹ̀rúkú tó ṣẹ̀ ń tírénì bọ̀ àbí tó ṣẹ̀ ń gba tírénì baba gbogbo pátápátá ni mo mọ̀ àgàgà tí bá rí olóyún báyìí tó yún àánú ẹ̀ mo tó máa fi bí sá o máa mọ̀ pé ilé tó fẹ́ bímọ ló kọ̀ láì ẹ̀rù kú ló fẹ́ bí èyí tó fẹ́ bímọ ló kọ̀ láàmì bóyá bọ̀tà ni. púpọ̀ náà tó dẹ̀ bímọ sìn ẹ̀rù kú náà ń bí jọ hmm? bẹ́ẹ̀ ni sà. àbí tó fẹ́ sọ ni pé àtẹrù ikú tó ti kú àti tó ń bẹ láyé gbogbo ẹ̀ lọ́mọ o tó mọ tinú oyún. bẹ́ẹ̀ ni sà your excellence ẹ jẹ́ kí n wá fọkàn yín balẹ̀ lórí nǹkan kan ṣe rí ní àdúgbò kété lọ́hùn àti àdúgbò àtẹwọ́gbẹ̀já gbogbo tó ń bẹ pàwátá ẹ ní kó fọkàn balẹ̀ bébè dèjì àkàndé ni mo sọ bẹ́ẹ̀ mo promise yín sá ní ẹrú ikú twenty million kò sí nǹkan tó máa ṣe ọwọ́ wa lágbára wà ibi tí n bá ti pàṣẹ àṣẹ ń lọ náà nìyẹn sá. dèjì ẹrú ikú twenty million ibo láàkó wọn sí. ẹ sà èyàn dá ẹ̀ ń dé mi. tọ̀wọ́ ti yá àfikẹ́ ẹ̀ gbà á àfi kẹ́ ẹ dúró tì àìmọ́ kojú tì à rárá èmi sì mọ nǹkan kan o lóòótọ́ ẹja ló níbú jagun mọ́lú jagun àṣọ gbogbo wa hmm. mo mọ̀ pé ọkùnrin ni àmọ́ ọ̀rọ̀ wa dàbí obìnrin tó lóyún tí wọ́n ní ọmọ tí ń bẹ́ẹ̀ ń bẹ̀ ó jọba tó wá ń ìjọ kejì tí ń lọ rè jó bí ò bá ṣọ́ra àwọn tí ń rí ibi tí ń jó wọn ò ní jẹ́ kọ́mọ inú rẹ̀ ó jọba àfi ká falẹ̀ mọ́ ẹjọ́ ẹ ká dìde mọ́rọ̀ yìí ojú ò tí àwọn gbọ́dọ̀ gba ipò ìlọ́wọ́ ẹgbẹ́ wa. excellency mm. ṣẹ́rí ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé wọ́n máa ń kọrin kan ní àdúgbò yín pé ẹ̀kejì o that was then mentality ìgbà yẹn nìyẹn this is twenty first century for Christ's sake téèyàn bá ṣe dáadáa nothing stops them from bringing the person back if it's possible the person can come back second time third time fourth time and ẹ wo ètò ọkọ sí i a máa jẹ ọba a dẹ̀ máa jẹba ẹja lónìí bò dúró àwa pàápàá gan-an àsìmì <laughs> mo dẹ̀ jẹ́rìí bàbá nítorí pẹ̀lú ọgbọ́n wọn àtagbára wọn a máa wọlé lẹ́ẹ̀kejì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu a ó sì gbé yín sókè ilẹ̀kùn ayérayé ẹ̀yin bàbá wa ti àbáláyé eriwo yá ayagbó ayatọ̀ ayajẹ ayamu. ẹ̀sìn kankan kò dí ẹ̀sìn kankan lọ́wọ́ o èmi ọmọ yín èmi ọ̀rẹ́ yín ọ̀gbẹ́ni abẹ́gbẹ́sọlá tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ àtẹwọ́gbẹ̀já mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìjọba èmi tí mo ń bá níta tí mo ń ṣèjọba lọ́wọ́ yìí ìjọba àlàáfíà ni ìpínlẹ̀ àtẹ́wọ́gbẹ́já yóò gbé gbogbo wa o. àṣẹ. bí èlú yóò ṣe máa gbòòrò sí olójà wa lógún. ẹ fẹ́ gba àwọn kan kí wọ́n máa tàn yín jẹ ẹ wo àwọn ọ̀nà ńlá ńlá tí a ti ṣe tó sì yẹ wípé àwọn iṣẹ́ yìí ó yẹ ká parí ẹ̀ ẹ wo àwọn ọ̀nà ńlá ńlá tí a ń là wọ ìlú wa yìí pàápàá àwọn ọ̀nà tó já sí ìlú kejì tí a ń là tó jẹ́ ọ̀nà tó gbòòrò ó yẹ ká parí àwọn iṣẹ́ wọn yìí ẹ wo iléèwé tí à ń kọ́ tuntun tuntun tuntun àwọn iṣẹ́ wọ̀nyí kò sẹ́ni tó lè parí ẹ̀ bí kì í ṣe àwa náà kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́ ká parí ẹ̀ láyọ̀ nídìí èyí mo fẹ́ kí ẹ dìbò yín fún èmi ọ̀gbẹ́ni Abẹ́gbẹ́sọlá ní ẹ̀ẹ̀kan sí i kí gbogbo àwọn iṣẹ́ tí a dáwọ́lé kó lè yọrí rere wàhálà yín ni mò ń bá kiri ẹ jọ̀ọ́ ẹ wò bí mo ṣe rí yìí ṣé bó ṣe rí kí gómìnà rí ni mo rí yìí ẹ wò míì ẹ wò mí etí ni mo fi ń dábìlà dúró àìsùn àìwo wàhálà yìí náà ni mo ń bá kiri nídìí èyí ẹ wo kàmọ́rù ọmọ mi ó ń dánjú mi lọ torí pé bí ìpínlẹ̀ àtẹ́gbẹ̀jáwó ṣe gbòòrò olóúnjẹ mi lógún ìdí nìyí tí a fi tún tí a fi wo gbogbo àwọn iṣẹ́ tí a dáwọ́lé ó sì yẹ kó parí ẹ má jẹ́ kí àwọn kan máa tàn yín jẹ o àgbàdo tẹ́ ń wò yẹn oúnjẹ gbogbo mẹ̀kúnnù ni ẹ má yẹ kẹ́nìkan máa fi àgbàdo sẹ́nu kọ́ máa pariwo pé òun ọ̀rẹ́ mẹ̀kúnnù ṣé àwájọ́ ta mẹ̀kúnnù ni àwa gẹ́gẹ́ lọ́rẹ́ mẹ̀kúnnù ẹ wo tá à ń pèsè fún àwọn ọmọléèwé a fún wọn ní ọgbọ́n ọ̀la àti àwọn nǹkan mèremère tó lè mú kí ètò ẹ̀kọ́ kó dàgbàsókè ní ìpínlẹ̀ àtẹwọ́gbẹ́já ẹ̀yẹ yọmi ní ìpínlẹ̀ àtẹwọ́gbẹ́já ìfọwọ́sowọ́pọ̀ yìí ni mo fẹ́ o kẹ́sìmọ̀ ìdí ẹlẹ́ẹ̀kejì ẹ dìbò fún mi ní ẹ̀kan sí i abẹ́gbẹ́ abẹ́gbẹ́ṣọlá go on song abẹ́gbẹ́ abẹ́gbẹ́ṣọlá go on song abẹ́gbẹ́ abẹ́gbẹ́ṣọlá on song abẹ́gbẹ́ hmm? mi bínú rárá. gbọ́dọ̀ tètè ṣe àwọn má ní ìlú ilé ẹja. Baba. ẹja rẹ̀ níbu. kó ní ọ̀gbọ́n kíké olóbùrò. wọ́n máa ń sọ fún ẹyẹ bagujẹ bagujẹ bagujẹ rè tóbi kan à. wọ́n lè mọ̀ sọ fún ẹja ẹja kékeré ọkàn rè ń da ìbú lùn wa. àìpà àìpà èjù àìlọ. ọlá yín náà ni sà. Hmm, ìyá ẹ̀rọ lọ́hùn arábìdẹ bùmọ̀ṣọ́ ìyá mo máa rí ẹkẹ. bàbá Yétúndé èmi ní mi dẹ̀ wo sàkún ọ̀rọ̀ mi wá rí i pé bí kò ṣe sí rẹ́pọ̀ láàrin wa kò ṣe nǹkan tó bójú mu ẹ̀yin dẹ̀ rèé èèyàn ńlá kan lẹ jẹ́ láwùjọ wa mi wá rí i pé mi ti ṣẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ ìdí nìyẹn tí mi fi wá fún forgiveness ẹ kẹ́ ẹ fi oríjì mi. jókòó ẹ̀ẹ́dà lóun tọrọ òsọfọ òṣẹ ṣé orí káà sọfọ ká fòrò ya òrò káà sọfọ ká má fún gbàgbé ọ̀rọ̀ àná ìwọ sọfọ àmà rẹ ní bá ṣeré <laughs> ẹja ìwọ náà rántí bó ṣe lémi lọ́dọ̀ rẹ nọjọ sí ó ah. <laughs> lémi sọfọ kájà bù jẹ. ọ̀nkú ah, ẹ mo apologize ẹ má bínú. <laughs> ẹja wé mu dírínkì rẹ dán. Ah, mi ti wà òkè ni. nítorí sọfọ mo rí sọfọ sí fúlù wa. Ah, bó ṣe máa fúlù nìyẹn tí màá fi lọ torí mo ti wà òkè kí n tó débi ẹni kí wọ́n wá pààkì ẹ̀. kó sọ fún mi léṣe ẹja rè ẹja. ẹ <laughs> eh, eh, ṣe gan-an sà ayé tí inú ò ní bàjẹ́ sà. àṣẹ ò yẹn kí wọ́n jẹ́. Eh, wọ́n ní àìrẹ́ni bá rìn jẹ̀sà ló jẹ́ kó máa pe ajá ní àwé. Hmm, lẹ́nu mi realize pé torí pàwa ò súnmọ́ yín lẹ́yìn náà dẹ̀ ṣe jìnnà sí wa ẹ̀ mo wá realize pé ká tó gbàdúrà sí bàbá wa tí ń bẹ lọ́run ó yẹ ká kọ́kọ́ wá ojú rere bàbá wa tí ń bẹ láyé náà ẹ ẹ ìkan ńlá kan lẹ jẹ́ nínú elédè wa tẹ bá dẹ̀ wò ẹ má rí i pé àwọn elédè wa ló pọ̀ jù nínú ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ tí ayé orúkọ ẹ̀ padà sí ọ̀rẹ́ pọ̀ nísìnyí. Hmm ẹ rí i pé ọ̀dọ̀ wa gan ló yẹ kẹ́ ẹ fì sí gbogbo àwọn tí wọ́n ń ṣe olórí àgbègbè nínú ẹgbẹ́ wa ẹ rí i pé wọ́n mójú tóbi tá a fi wọ́n sí hmm? ọ̀nkú ẹ má bínú ọ̀rọ̀ kékeré tí mo fẹ́ sọ yìí yàtọ̀ sí ẹgbẹ́ àwa làgbà tó jẹ́ pé wọ́n ń fi ọwọ́ ọlá wọ́n fi mú àwọn èèyàn lóòótọ́ ni àwa náà ń jẹ́nu owó yẹn ṣùgbọ́n à ń tún lu ṣe tí everybody dẹ́ ń rí i ẹ ẹ ẹ kókó nǹkan tí mi wá rí yín fún gangan sà ẹ mi wá wò pé pẹ̀lú support yín àti ìrànlọ́wọ́ yín ẹ tẹ́ bá lè fún wa ní full support nínú ìdíje tó ń bọ̀ kó jẹ́ pé ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ pọ̀ ló máa wọlé fún baálẹ̀ ìlú òmìnira ẹ torí ẹ̀ ni mi ṣe wá rí yín sà tí mi dẹ̀ mọ̀ pé <laughs> ire ni ó máa já sí. bàtà mi ṣù ni London ni mi ti rà á. Fẹ́rẹ́ sọ fún ọwọ́ bàtà. ok ok ẹ wo time. <laughs> ah nítorí sọ̀fọ̀ aago tí fẹ́ ṣe kiri o ti fẹ́ lù hmm, káàgó dẹ̀ ti lù meeting is over. ọ̀nkú ẹ máa ń ṣe kọ́mẹ́dì sáà. mi ti rí ẹ má ṣo ẹ̀yìn mi kí gbogbo ẹ̀yin ará ọlọ́yọ̀ọ́ mi kí ọkùnrin mi kí obìnrin ẹ̀mí kí oyún inú ẹ gbogbo ẹ̀yin ará àdúgbò ọlọ́yọ̀ọ́ ọkùnrin obìnrin ọlọ́yọ̀ọ́ mo kí gbogbo yín o mi kí everybody. ẹ ẹ kú ọ̀rọ̀ lù ú iná máa rí pé kò easy ẹ a ń káàkiri kò síbi tó kéré nínú ìlú yìí a ti ṣe nígboro lọ́hùn-ún làwọn wò pé kò síbi tó kéré ká tún wá síbí báyìí náà àdúgbò kan la ya ibì kan kọ́nà a máa ya ojúlé sójúlé ẹ̀tọ́ yín la fẹ́ fún yín kẹ́ ẹ wò nísìnyí. òun lòjò ń rọ̀ gbogbo wa dẹ̀ tẹ́rí sínú òjò ṣé wọ́n ra sọ fún wa ni fúnra mi ni mi rà òjò lè rọ kó pa màá tún gbé wọnú mọ́tò bẹ́ẹ̀ ẹ bá san bí òsàn wò ẹ wò ó yẹ ẹ ti wà láti àdúgbò tá a ti wá ọmọ yìí iná ń bẹ road everything àwọn ibi tó o lè rìn lóru tẹ́lẹ̀ you can walk walk now full security <laughs> thank you thank you ẹ clap ẹ clap thank you thank you thank you. ẹ wo téèyàn bá pọn ọmọ sẹ́yìn tẹ́sẹ̀ mọ́ ọmọ yẹn dẹ̀ ń wọlé ẹjọ́ tọmọ yẹn bá bọ́lẹ̀ tó dẹ̀ ń fẹsẹ̀ rìn fúnra ẹ̀ só léwọ̀ kò ní àṣìyàn bí máa pọ̀ yín ẹsẹ̀ yóò dẹ̀ ní wọ́lẹ̀. ọ̀gá dúró ọ̀gá dúró ẹ̀ káwọ̀ káwọ̀ olùdíje àjọyọ̀ àjọyọ̀. ẹ̀yin èèyàn mi ní ìlú ọlọ́yọ̀ ọmọ kí yín o yóò dà fún wa a dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹja lónìbù wọ́n wá láti àdúgbò aromisa lọ́hùn tí wọ́n sọ pé àwọn ṣetán láti pín oríire yìí sí gbogbo òlu oríire náà sì ní dìbàjẹ́ olórí gidi ni wọ́n èèyàn rẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ bá wá gbìyànjú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ wọn tẹ́ ẹ nàka sí mi wípé èmi ni ti yín tí mo yí padà tí mo di olórí yín tẹ́ ẹ gbà mí láyè láti wá ṣe àkóso ìjọba àdúgbò ọlọ́yọ̀ọ́ yìí èmi aṣíyan bí mo fi dá yín lójú pé gbogbo ohun tá a bá ń wá pátápátá tá ò ní tẹ́lẹ̀ yóò padà tó a lọ́wọ́ kò sì ní bu a lọ́wọ́ torí ẹ ti mọ tẹ́gbẹ́ wa lè ṣe ẹgbẹ́ tiwa yàtọ̀ sí tàwọn aráabí tí wọn ò ní nǹkan táwọn ó ṣe tí wọ́n máa fi ẹnu já ẹran sọ́bẹ̀ ohun tó ò lè ṣe ní hundred years wọ́n sọ pé àwọn ó ṣe wọn ò sì ní ṣe yóò ṣe bó ṣe rí o yóò ṣe bó ṣe rí o àṣeyọrí yóò ṣe bó ṣe rí o ṣe bó ṣe rí o ṣe. ọmọ àlè náà ní sọ̀rọ̀ tí ó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ bá a bá wí pé a ṣe nǹkan ẹgbẹ́ wa ó ṣe ẹgbẹ́ tí a yàtọ̀ kì í ṣẹgbẹ́kẹgbẹ́ àmọ́ wọn ò ní gbà alákòókò wọn ò pẹ́ nìkejì mi tó wá láti lu Aromisa amòfin ni Babájídé ó sì ti tukọ̀ Aromisa ìyún ló fà á tí mẹ́gà sì ti ṣe ń bẹ́ẹ̀ lu tán ètò gbogbo nǹkan tí wọ́n ti lọ ní sẹpẹ́sẹpẹ́ mm, bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní àdúgbò ọlọ́yọ̀ tí a yìí mm. òun náà ní ìka àbí méjì ọ̀rọ̀ láti bá wa sọ nílùú ọlọ́yọ̀ wa ní kò jù báwọn lọ. àwọn alálòókù bàtà àwọn ọmọ ọlọ́run àwọn alálòókù. èèyàn tèmi ní àdúgbò ọlọ́yọ̀ọ́ ah, <laughs> ní ìyẹ wá àbí kò yẹ wá ó yẹ wá ẹ ṣe gan-an ṣe rí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu pé mo ní àdúgbò mi náà lélẹ́yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ìlú òmìnira ni gbogbo wa ti wá as a result of that ìlú mi náà ni. <laughs> àwọn bàbá wa ìjà lónìí wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ ọlọ́run dẹ̀ ní jẹ́ kó sọ̀rọ̀ tán ẹ kò gbà mí láyè kí n kọrin kan ṣé máa kọ́ lọ. ẹ máa ló máa dádì yẹ ẹgbẹ́ yìí o. àgò ló máa dádì yẹ ẹgbẹ́ yìí o. in fact. ẹbí àwa làgbà ọlẹ sọtọ ẹbí àwa làgbà ìyá làgbà ọlẹ sọtọ ọdẹ. chama mi mo ti wí hàn wí àlà ọlẹ àbí ètekéte kan mórí mi sọlẹ̀ sí wo ẹ wo ẹ má tẹ̀lé ká sọ̀rọ̀ jìnnà tọ́pọ̀tọ̀ pé ẹni tí inú ẹ̀ dùn jù lẹ́nu in fact èmi ló yẹ kọ́kọ́ kọ́ mi nínú ọmọ wọn lórí ilé ah, mi ìgbàgbọ́ mi ò believe pé alẹ́ mọ́ ló yẹ ẹ wo pé yẹ bá gẹ̀ẹ́sì nínú mi kò ní kọ́sẹ̀ lálẹ́ ẹgbẹ́ àwọn alàgbà. alàgbà olùsọ̀tọ̀. ẹgbẹ́ àwọn alàgbà. àwọn alàgbà olùsọ̀tọ̀. ẹgbẹ́ àwọn alàgbà. àwọn alàgbà olùsọ̀tọ̀. èmi ti sọ fún yín tẹ́lẹ̀ pé kẹ́ ẹ fọkàn balẹ̀ ẹ ti ọ̀sẹ̀ ṣe rí ẹ̀ morúkọ ẹgbẹ́ wa ni ẹgbẹ́ àwọn alàgbà we are always on top. àwẹ̀ ọmí pè yí o. Adéyọ̀mí ayọ̀ ẹ ṣe é ṣe é gbé. ọ̀rẹ́ mi ni. hello ọ̀rẹ́ mi <laughs> ẹ̀lú àwé àìṣeun ìṣeun ìṣeun ọ̀rẹ́ mi sórí kété yìí kété yìí ti kété rí a ni ìyájọ́ àtúnṣe ni ìyájọ́ àtúnṣe ni bí ṣe ọlé yìí ìyọ náà lé ọlé ẹ̀wé sí nǹkan ká ọ̀rẹ́ mi pé o ti ẹ̀ pè mí á ah, ah, ọ̀rẹ́ mi wo tó o bá wọnú mi bẹ́ẹ̀ tó bá ní wọ́n gẹ̀ẹ́sì wọn máa ṣe kútùpà kútùpà kútùpà ọjà ni <laughs> o ti ẹ̀ náà we we have a, very short very short time we talk later we talk later because i'm with my honourables and my chairman here <laughs> okay okay okay no problem no problem. ṣe wá yìí o jẹ́lẹ́sì ṣe rí nǹkan tí mo máa ń sọ fún gbogbo wa nìyẹn o ṣe rí àwa olóṣèlú kò yẹ kí a máa ṣe òṣèlú bó o bá o pa bó o bá o kù lẹ́sẹ̀ we always have to be magnanimous in defeat kájọ fọwọ́sowọ́pọ̀ ká gbárùkù wa tí èèyàn kan bá ti fìdí rẹmi báyìí kó dé gbárùkù tẹni tó wọlé kábẹ́jọ́ tún lu wá ṣe bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ jẹ́ kí n wọlé jẹ́ kí n wọlé mọ̀ mi bọ̀. your excellency your excellency adúpẹ́ wí kété rẹ̀ tí kò pa kò bá rẹ̀ ẹ̀hún kọkàn bá kì á ṣe kì á bí àti ọ̀lẹ kì á bá olórí atuntun àkójíjẹ ewu mímu ká ti gbé gbogbo eléyìí sí báyìí ẹ ṣé nítorí tiwa ní gbogbo ìjà tí wọ́n ń jà yìí àbí nítorí àpò tiwọn àwọn ẹgbẹ́ àwa alàgbà tí a sọ pé wọn ò lánàá wọ́n mà ti darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀rẹ́ pọ̀ dúdú lánàá funfun léèní ẹ̀yin èèyàn mi. tani ó wàá gba àwa ìlú òmìnira lọ́wọ́ wọn báyìí o. gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí o ọ̀rọ̀ dọ̀wọ́ yìí o ẹ múra sí i. ilẹ̀ yìí o ọ̀rọ̀ ilẹ̀ dọ́wọ́ yín o ẹ múra sí i ẹ má jẹ́ ó bàjẹ́ o kó má ṣe dàrú o èrò ọjà olówó ẹ̀yin àgbààgbà ọlọ́lá báwo lẹ ṣe ṣayé sí o báwo lẹ ṣe lòpọ̀ sí o ó mà dọwọ́ yín o sí i. gbogbo àgbààgbà ilẹ̀ yìí o gbogbo àgbààgbà ilẹ̀ yìí o ọ̀rọ̀ dọ̀wọ́ yín o ẹ múra sí i. lákòókò tá a bá wà ẹ jẹ́ à a ó bí wá léèrè bàbá fi ipò sílẹ̀ ọ̀rọ̀ ilé.